olórí rẹ olórí rẹ bẹ̀rẹ̀ rẹ kò ní ẹlẹ́dàá ọ̀nà ìrẹ́ oní òórí akọni mọ bí ọ̀tàbí akọ má jẹ́ mọ́ ó sì náà. Fundola. Fundola. Fundola. Kí ló ń ṣọmọdé anything náà fẹ́ fẹ́ ló ń bínú lọ yẹn. ṣé o rí one bó but wọn lọ́wọ́n ba ló níkẹ́ tí ò bá jẹ́ torí ti ẹni bí ọdún kì í pẹ́ tó báyìí lọ́dọ̀ mi o. o ní àtẹnumọ́ tọmọrí ṣé bí wọn náà mọ ṣé tí mò ń ṣe. èmi Ghana Ọlábíjan Ọ̀túnla Àbújá ni ó mọ ẹgbẹ́ kò dàbí iṣẹ́ tẹ tó fọkàn balẹ̀ hmm. ó tọ́ mi náà. bọ́dá tọmọrí kò ń ṣe ìnìkan ló ń ṣe bẹ́ẹ̀ fún un kì í pẹ́ púpọ̀ lọ́dọ̀ tèmi náà ẹkúlẹ̀ wẹ̀rẹ̀. pẹ̀lẹ́ abiodun ẹni tán mi. ẹ ká sàn. báwo ni. àǹtí ẹkújòkó. ẹ ká sàn. wá ẹ dàn. ìyàwó mi tuntun ni. <laughs> ìyàwó báwo. ní kẹ́mi rẹ̀ ìyàwó bí ọdún àmì pé ṣe ìgbéyàwó ọgbọ́n láìpẹ́. rárá bí ọdún ṣé lóòótọ́ ni. ẹnìtàn. tàbí lóòótọ́ ni ọ̀rọ̀ tí mo gbọ́ yìí ọmọkùnrin yìí mà láyà o ó sì lè jẹ́ wípé eré ló ń bá mi ṣe o kò gbọ́dọ̀ jẹ́ tòótọ́ ni níbo ló fẹ́ fèmí sí ipò ló fẹ́ kèmí wà. Ẹnìtàn Ẹnìtàn wá kí ni gbogbo rádaràdà tó ń ṣe mẹ́ẹ̀ ẹ́ mo ní kí ni ìtumọ̀ gbogbo pàlàpàlà tó ń ṣe mẹ́ẹ̀ ṣé o mọ arábìnrin yẹn rí ni àbí bí ọdún ló ṣe ẹ́ mo bí kí ni kí ni kí ni kí ni lájọ rí gbogbo kí ni òpó kí ni òpó láti jẹ́ túmọ̀ sí gbogbo ìwà tó ń bẹ̀ yẹn ẹni ìtàn wo bí jẹ́ kí n sọ kí n kàn fún ẹ sórí níkà àti bí ọdún báyìí náà wà o ò bọ̀ kó o má tẹ lọ́wọ́ ẹni tó fẹ́ràn ẹ àfihàn dídí kú yàtọ̀ kí wọ́n dáadáa gbàlejò wa. ṣe o ṣe o ṣe o láti ọjọ́ tí n bá padà àrùn àbí ńlọ máa tẹ̀ lágbo ẹ̀kọ́ o. òwúrò bí ọdún ta ni ẹni ìtàn àti wípé kí ló ṣe tó wùwà bẹ́ẹ̀ yẹn. Ah, ó ya èmi náà lẹ́nu àbúrò tọmọdé ni bó ṣe ń wo yẹn o ìyá kan náà bàbá kan náà ló bí àwọn méjì kékeré mo ti máa ń ba ṣeré pé ìyàwó mi ìyàwó mi ìyàwó mi èmi ò rò páwa ló ń bínú sí wà á rí i pé ẹ̀gbọ́n ẹ̀ wọlé tẹ̀lé nígbà tó wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ ojú ń bínú jáde ó dà pé ọkọ wà láàrin wọn. Ah, aya mi ò já mo rò pé bóyá kankan wà láàrin yín ni. láàrin ta ni. ẹni ìtàn. àwọn ọmọ kékeré yẹn. Ah, <laughs> ṣé ìyá lọmọ kékeré. àbúrò rẹ mi igbó ń pa ẹ́. orí ah, wa èmi ò lè gbẹ yàrá ọkọ wọn. o dẹ jọ́nà. kele. ìgbà mélòó ni màá fi ṣe irun mi tán. mo ò ráyè lọ. jọ́nà. ó máa gbé mi o. àǹtí mi ìjọ hmm? ò lè rí ìlọ̀rí gbẹ̀yìn. ìlọ̀rí ó ṣe díẹ̀ kí ó sìn. ẹ má gbà ní ibà ìmọ̀ o. kí ló dé. Hmm. irú ti lọ̀rí mà ni mo rí rí tí má ti bá ọkùnrin sọ̀rọ̀ níta báyìí ó máa máa bínú ni. àjọ jáde mo dẹ̀ rí ọmọ iléèwé mi mo dẹ̀ kí bí lórí má ṣe bínú mà nìyẹn kò sí ẹ̀bẹ̀ tí mi bẹ̀ tán díẹ̀ ló kù gan kó fi ọkọ̀ kó fi gbá mi lẹ́sẹ̀. Hmm, Adénìkẹ́ ṣé wọn mọ̀ páwọn ọkùnrin wa yìí owó tiwọn ó ju tàwọn obìnrin lọ àwọn mú tiwọn mọ́ra ni ó dáa nígbà tí wọ́n rí ọmọ iléèwé ẹ̀ ṣé wọ́n sọ fún pé à ọkọ mi ọmọ tájọ lọ iléèwé rèé o àbòfin àwọn méjèèjì hanra wọn. ṣé mo tún láti ṣe yẹn ni. ń láti ṣe yẹn kí ló fẹ́ fi wọ ẹrẹ mọ́ pé kì í ṣe àlè ẹ ló lọ kí dá ọ̀dà màá ràn yàn sí àásán á dẹ̀ tán síbẹ̀. rárá o ẹ má ràn yàn sí ẹ má dẹ̀ parí ẹ̀. ó ju ọ̀rọ̀ tó wà lẹ́yìn lọ ni. ó jù lọ ó dáa ẹ ní sùúrù àǹtí mi mo ti rí ẹni tí mo fẹ́ fẹ́. bí ọdún ló ń jẹ́ Hmm. Adéníkẹ́, ṣó ti ya gbàgbé ni? kò tiẹ̀ dá mi lóhùn ọ̀rọ̀ ẹ̀gbọ́n tí mò ń sọ fún ẹ láti jọ ẹ̀gbọ́n o. Àjàní ìrora làbákẹ́ sọjọ́ ẹ mi sọ̀rọ̀ ẹ̀ ah, ah. sórí lọ́rọ̀ ọlọ́kọ̀dé èmi tí mo bi tí mo lọ pa ẹ̀ àti pé ìwé mo wá gbà má bàá mi sọ ẹ̀gbọ́n tí mo sọ fún ẹ̀yà wọn wà lọ́dí iléèwé yìí mọ̀ àti pé ọmọ ìdásí bẹ̀rẹ̀ ó ṣàlọ́ pé mi ò fẹ́ mọ̀ lára fún ẹ pé kò yín máa dẹ́rù bà mí bẹ́ẹ̀ yẹn ah, ah, mò ń kàwé mo ní ìdánwò lọ́la. pàtìwé hmm. tó ń ká etí wò ó ní tí mò ń bẹ́ẹ̀ sọ láti jó iná ìlú wa jẹ́ kéèmí àti ẹ̀ka jọ máa fẹ́ ra wa tó bá fẹ́ mi mímí kan ò tún mí ẹnu ọgbà yìí mọ́ yálà akẹ́kọ̀ọ́ ni àbólùkọ́ ẹnì kọ́kọ́ ò lè ṣerú bá ẹ̀ tí o bá ti fẹ́ irú èmi irú ìdánwò tí wọn ló ń kàwé fún sìn tó ń rí àtàpàrà sí wò ó akẹ́kọ̀ọ́ kankan láì kàwé ẹ kò lè ṣe kó má yege tí olùkọ́ kankan bá sọ pé o ò ní yege á bá mi bẹ̀ ní Àjàní ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ṣáà ti ṣe tèmi èmi kò tún mú ẹ mọ́. ṣé irú ẹ̀yin akẹ́kọ̀ọ́ tá à ń sọ náà rí ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ̀ ń ba àwọn akẹ́kọ̀ọ́ tó kù jẹ tí mi bá kàwé máa yege báwo ni ẹ ṣe ṣe wo Àjàní mo ti sọ fún ẹ ní ilé fẹ́ ẹ mo ti lọ́kọ̀ọ́ tí mo fẹ́ fẹ́ mo ti sọ fún ẹ pé nǹkan tọ́wọ́ mi wá ṣe mí báyìí kọ́ yẹn mo wá kàwé ni mo lè ṣiṣẹ́ débì báyìí ni ẹ̀yin ti dé tipẹ́ ẹ jẹ́ ká lọ kà tiwa. ẹnì ọkọ balẹ̀ Àjàní òòṣà báwo a sì wà lẹ́nu ẹ̀ ṣé ọkọ̀ wa rẹ̀ àṣewọ́n náà là ń àwa wà ní abẹ́gi lọ́hùn. abẹ́ ẹni ẹni àwọn àwòrán ṣàṣà ni ẹ ṣó yẹ ẹsìn bọ́ ṣe wà yẹn ìyẹn kò gbọ́dọ̀ rí wọn kó lóun ò réèyàn tí n bá ní kí wọ́n sọ ọ̀sán di òru kò gbà wọ́n níṣẹ́jú kan tí bá dẹ̀ ní kó sọ òru dọ̀sán kò gbà wọ́n níṣẹ́jú méjì ṣó yẹ ẹsìn wá di ọkọ̀ balẹ̀ tí o bá ti dé èyí kìíní kò sí wàhálà kò gbà ẹ̀ tí mo bẹ̀ sọ lè wo bí a ṣe tó Àjàní kan ọgbà kan ni. Àjàní ṣé wọn sọ pé èèyàn kọ́kọ́ lè ṣèrùbẹ̀mí náà pẹ̀ tàbí fi ìyà jẹ mí ẹni ìtàn ọmọ tí àbí tó fọjá rọ pọn kò sọ ọmọ náà tí ò jọṣe. mo bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀ fẹ́ gba ojúbọ̀ rọ̀ mo fún ẹ ní ọjọ́ méje péré ó fi jẹ́ mi níko bí bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ ọmọ ṣe jẹ́ fún ẹ kí lè gbé ẹ ní. akọ́lérí abóyún. ó dìgbà lọ́nà ká tó a fọmọ bà fọ́ṣàn. ẹ máa kí n tọ́lá bí okùn ṣòkòtò yìí. Thank you. ó dìgbà tẹ bá rà tẹ bá bẹ̀rẹ̀ sí ní lò kẹ tó mọ̀ kó yàtọ̀ sáwọn tẹ ti ń lò tẹ́lẹ̀. ẹ ká sọ àǹtí mọ́ mi. ìyàwó wa ó mà tó jọ́ mẹ́ta kan. bẹ́ẹ̀ni ẹ má bínú ìwé kíkà ló fà. Ọlọ́run á sì jẹ́ ṣàṣeyọrí. àmì o ǹjẹ́ mo bá wọn báyìí. kódà ó mọ̀ ọ́ rìn gan wọ́n ṣẹ̀ múra àti lọ sí ìdálẹ́. ni. ṣé kí sáré wọn gbà yẹn. jókòó ẹ̀gbọ́n wà lọ́dọ̀ wọn. ǹjẹ́ a lè rí tó méjìlá. tẹ bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́rí ó dára títí ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí ẹ máa retí wa. a máa retí ẹ ṣe gan. bó ṣe já nìyẹn wọn bọ̀dá. ó dára ó ṣe bọ́. ẹ ní ìtàn ìyàwó tèmi nìkan báwo ni náírà ní ìtàn ṣé dáadáa ni. ó tiẹ̀ dá tí ìwọ̀ wá síbi bọ́dá ẹ fún mi lẹ́tà wọ̀nyẹn. mo ẹ̀ṣẹ̀ ń rán àwọn sí ẹ̀gbọ́n ẹ ni bá mi fún tọmọdé ní lẹ́tà yìí ní mo ní pé kó jọ nítorí tọ lọ́hùn kó bá mú lẹ́tà yẹn lọ sí ọ̀dọ̀ Adéníkẹ́ kò yẹ mo ti gbìyànjú ẹ̀ lórí aago títí ṣùgbọ́n kò lọ mo ní kó bá mú fún ní kíákíá kí ló dé. kò sí nǹkan kan. ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ àbí ṣe ìwọ pẹ̀lẹ́gbọ̀n ẹ̀ tún ti dì á. mo ti máa ń sọ fún ẹ gbogbo nǹkan tẹ́gbọ́n ẹ̀ ń bá ẹ sọ yẹn tára ẹ ló ń sọ fún ẹ ṣòtí yẹ ọjọ́ ọ̀la ló ń bá ẹ tún ṣe mo fẹ́ kó mú yẹn dání o ti gbọ́ mo fẹ́ kẹja o òwúrọ̀ ní bínú mo ń lọ sí kẹ́yìn báyìí ó lè máa tóbi jọ́ mẹ́ta kí tó dé gba ilé kó mo ẹ máa rọra lọ́wọ́ kẹ̀dẹ̀ má bẹ̀yàn ọ̀kan jà ó dàbọ̀ ó dáa máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kò fojú sí ìwé ẹ̀ gbọ́dá mo ń bọ̀ ìwé rẹ̀ wà lóde. Ah! ọ̀rọ̀ burúkú ọlọ́run yọ ẹ́. àwọn bàbá gbẹ̀yìn. bàbá wo ṣé bàbá nù. Hmm. ó ṣe dé ọ sórí Ṣàngó tí wọ́n wà yẹn kì í wìn mí lọ torí nígbà tó bá lóun lọ bẹ̀rẹ̀ sí wákàtí mẹ́ta ò tí ì dé bẹ́ẹ̀ níbi à ń sún kẹrẹ gbàkẹrẹ. tọmọrí hmm. ọ̀lẹ ni ẹ hmm. ọ̀lẹ ni ẹ sọ fún àwọn bàbá kó wá yọjú sáwọn òbí mi ká ṣètò ìgbéyàwó yìí kúrò ọ̀dà tó bá di ìparí oṣù màá lọ yọjú sáwọn bàbá àyanjú yẹn kúrò ń bẹ. ti pẹ́ jù. Hmm. ẹkúlẹ̀ o ẹkúlẹ̀ o àǹtí mi dùn tẹ́ ẹ bá ti rọkọ̀ yín ní ibiṣẹ́ ẹ̀ kí rántí ẹlòmíì mọ̀. àǹtí ẹni ìtàn kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ṣé tó máa rí ni mò ń fẹ́ ni àbẹ́yìn ta ló máa fẹ́ lè níbo ni wọ́n ti ń bọ̀. mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi. àtọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ ti ń bọ̀. bẹ́ẹ̀. ó dáa. àǹtí mi dùn tẹ bá ń ṣetán ẹjẹ rí ọ̀rọ̀ wà. gbèsè lè jáde. àmà ṣe pààrọ̀ sọ. akópalẹ̀. palẹ̀ mọ́ palẹ̀ mọ́ bẹ̀rẹ̀ jáde. Mami, òun rè. Nǹkan mú rè o. Ó dẹ̀ dá o. Fún òun gèlè sí. Gèlè báwo? Àníkáṣà àti Fẹ́lẹ́ ìṣẹ́ ẹ̀yẹ náà ní jàre. Ó lọ ti yín kẹ́ra tèmi náà. Èmi ni màá tó ra tiẹ̀. Ah, Akọni, ó ti yá mi. Mo ti rà mí. Ṣé o ń bẹ́ẹ̀ fi èbùsọ̀? Ó ti délẹ̀. Mm. Ọkùnrin. lè gbé èèyàn kankan mo sọ fún ẹ mo níbi tí mò ń lọ ó ṣe pàtàkì kí n tètè débẹ̀. ẹ tí ẹ tẹ ẹ bá lè gbòmí lọ ẹ ṣe fún ẹ̀gbọ́n mi ní kọ́kọ́rọ́ ọkọ̀ káwọn lọ já mi sídìí kọ. mo lè ṣe yẹn adẹnikẹ gbà gbé àbúrò ẹ lọ sí ìdíkọ ìdíkọ bí o kò lè dá ọkọ mi padà fún mi lẹ́sẹ̀kẹsẹ̀. ọkọ mi ọlọ́run aṣọ ẹjọ́ òun ṣàánú mi ìwé ni mo ní kó lọ kà o má bà wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o mo fọlọ́run bẹ́ẹ̀ o. màmá mi ẹgbẹ́kẹ́gbẹ́ tí mi ò kó láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ léèrè ṣé ìgbà tí fẹ́ parí ẹ̀yìn máa ń máa fi máa máa dà ṣe bí yàrá <laughs> o. ẹ jẹ́ máa fẹsẹ̀ fún mi tẹ̀lé wọn gbogbo ara nù orí ẹ̀ lọ́yẹ̀ lọ́wọ́ ní ìkọ́kọ́ tó máa gbé kiri kọjá wájú orí ẹ̀ burú ni wọ́n fẹ́ ṣe bẹ̀ ni ṣé mo wá mọ̀ yìí pé táyà ti lọ ó ti lọ lẹ̀ báyìí ìsámọ̀ kò ti lọ lẹ̀ báyìí tẹ́lẹ̀ ẹ̀yìn ọ̀jẹ́ má bí wọ́n ṣe yí ẹ̀yà àbáyé òjì mo máa wá yá yàrá mi lù mọ́ tó bá mọ̀ pé ìyàwó rẹ̀ wà nílé mo ní bó ṣe ṣe orí bẹ́ẹ̀dì fún ẹ̀yìn abẹ́lẹ̀ ròdù ni ọmọ ọkùnrin tí a fún lórí bẹ́ẹ̀dì lẹ́yìn ìwádà ṣé èmi náà bá sọ̀rọ̀ bá òbí tí ẹ̀ dúró náà ṣé nínú èmi àti ẹ tá tiẹ̀ lágbàna òṣàgbà náà kẹ́rẹ́ ọba rẹ̀ ọtí ẹni kò wá ní òfin oúnjẹ ń ṣe èrè ni bí òun kìlú lẹ̀ wọ́n ṣe èrè ni ọwọ́ wèrè bí ìṣe ẹ̀gàn wọ́n gbé oúnjẹ tẹ̀ láàárọ̀ yìí. homeless panu ojú ìṣe ń kò lè bí wíwá rẹ̀ sí. ẹ òjì ká béèrè. láti bo. èmi ni àbúrò bọ̀dà Bíọ́dún.

màmá dénìkẹ́ ni. sì bẹ́ẹ̀ bá dénìkẹ́ gan tán ní ìsìn ló jáde ó yẹ pàdé rẹ̀ so yọ wá ní àyè ó lọ bọ́ òjíṣẹ́ mọ̀ ń bọ̀. lẹ hmm. lẹ wá kọ́ ó lójú ọjà tó fi rí. bàbá ìpínlẹ̀ o. orí mi. ọmọ rẹ àwọn múra láti lóde ni sọ ọmọ àti wọlé bá a rìn àhín ibi ilẹ̀kùn tí wọ́n sì sáàgbàbẹ̀ kọ́ wọlé. kí ni ń sí ọgàn kí ni ń sí ọgàn àìdàgbà ló ń sáré fọwọ́ wọn dàgbà kọ́ kí ló mọ̀ ṣe oníyà afámakò atiléwọṣẹ́ ajíwárí. ẹ ká sùn máa wọlé. lẹ́yìn ọmọdé yìí ìrẹ́ ni àbúrò òbí ọdún. bẹ́ẹ̀. jókòó jókòó. lẹ Abíọ́dún ọ̀hún gangan. àlàáfíà ló wà wọ́n tẹ̀ sí lọ́kẹ́ yàrá ẹ̀. bẹ́ẹ̀ ṣáàtì ẹ̀rí adénìkẹ́ tó jọ lẹ ah! K'o lè wo jáde ni o gbé àbúrò lọ ni mo wari, eyin mo wari, inu mi pe mo sí nǹkan. kó má ni orúkọ mi. olórí gbogbo àwọn babaláwo olúwa ni bàbá mi jẹ. bàbá ẹ ọ̀hún náà ló sì bí Abíọ́dún. rárá o gbogbo ìgbà ni bàbá mi máa ń bèèrè lọ́mọ yìí pé ṣé kò sẹ́ni tó èmi náà pé rárá kò sẹ́ni ni máa ń lọ mi kì í kọjá àyè ara mi mi ò ọkùnrin yàtọ̀ sí ọkọ àfẹ́sọ́nà mi lọ. o mm-hmm. mm-hmm. kì í ṣe ẹ̀gbọ́n ni ni. rárá a ti ń bá ìfẹ́ ara bàbá yìí sìn ó ti ń lọ bí nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn. ìyá nìkẹ́ àbó sùn. pẹ́yà pẹ́yà. kódà a ti ń ṣètò ìgbéyàwó wa nítorí àwọn òbí wa ti mọ ara wọn kì í ṣe ìfẹ́ àṣepamọ́ rárá. ìyá nìkẹ́ àbó sùn. mi ò sùn. lọ́sàn-án gangan làǹtí adẹ́nìkẹ́ kan dé wípé bí ọkùnrin ṣe pọ̀ tó ní ayé yìí ọ̀pọ̀ tèmi ló ń lo òun ẹ jọ ẹ bá mi bẹ àǹtí níkẹ bí kí wọ́n fi ọkọ mi lọ́rùn sílẹ̀. ọmọ mi ṣé o ì tí ì lọ sọ fún bàbá ẹ. rárá mi ì tí ì lọ sọ fún un mo ní kí kọ́kọ́ wá sọ fún yín náà kí n tó lọ sọ́dọ̀ wọn. Ah, wo ọmọ mi á dáa fún ẹ má lọ sọ fún wọn sórí bó ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ mi ti fi ọkọ ẹ̀ sílẹ̀. bí adéríkẹ bá dé eh, èmi á pẹ́ jókòó màá bí léèrè bọ́rọ̀ bá ṣe jẹ́ àdéhùn ọba máa sọ ṣùgbọ́n. rárá o bàbá mo láti lọ sọ fún bàbá mi gan ni torí ọ̀rọ̀ yẹn àgbà náà sọ pé ó déwájú ó sọ fún bàbá mi lè gan wèrè wọn ò ní kọ́ pé mo jọmọ àwọn rárá. ìyá ó ní bàbá tòun tó bí òun ó lè ya òun lóore. ó bá jẹ́ ọmọ ọlọ́mọ á ṣe jù bẹ́ẹ̀ lọ ọmọ mi mo fi dẹ́ ẹ lójú wípé adénìkẹ́ àti abíọ́dún wọ́n ti fira wọn sílẹ̀ báyìí márùn lọ́lọ́ sọ fún bàbá ẹ̀ wò ó bí abíọ́dún gan pàápàá bá débi màá jẹ́ kó mọ̀ wípé adénìkẹ́ ọmọ mi kò ṣe mọ́. ṣùgbọ́n o ti ya adénìkẹ́ wí èmi ni bàbá adénìkẹ́ kò sì sí ohun tí mo bá sọ fún tí ò ní gbọ́ gbà wípé adénìkẹ́ ti fi ọkọ ẹ̀ sílẹ̀ fún ẹ ṣùgbọ́n mo sì lọ sọ fún bàbá ẹ. torí ọlọ́run mo ti gbọ́ ẹ ṣe. ẹ dúró kí n. ẹ bá mi bẹ̀rẹ̀ àti níkẹ́ dáadáa o kí wọ́n fọkọ mi sílẹ̀ o. ó ti filẹ̀. torí tí wọ́n bá fi ọkọ mi sílẹ̀ máa ké gbàjáre o. àló ti filẹ̀ ẹ dúró kó gba nǹkan. má bọ̀ má bọ̀. ẹ ṣe mo dúpẹ́ ẹ má ṣòro. wọ́n gbà á ẹ má ṣòro. ìyá Adénìkẹ́. bàbá Adénìkẹ́. àbó gbọ́. mo kúkú gbọ́. lẹ́yìn ah, ah. wípé. olú ọlọ́run olódùmarè bàbá wa àti ọlọ́run wa a ò lẹ́bọ a ò lóògùn ìwọ nìkan la gbójúlé ọ̀rọ̀ ìdílé wa dọwọ́ rẹ wá wà pẹ̀lú wa ṣe ọ̀nà wa ní rere àrántí àwọn ọmọ wa tí ó wà lẹ́kọ̀ọ́ tó wà ní ìbàdàn tó tún wà káàkiri jésù kristi ọmọ ọlọ́run wàá ṣe amọ̀nà wọn ìgbésí ayé wọn jẹ́ òyọrí sí rere nítorí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kí aleluya ṣe aleluya ṣe aleluya ẹyin olúwa lógo. ọkọ mi ìbàdí àrùn àlàáfíà ni bọ̀dẹ́ ńkọ́ ṣé wíyẹn lọ bá mi kúlé. Ah, ẹni tán pẹ̀lẹ́ ṣé àlàáfíà ni. adúpẹ́ o ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́. wọ́n wà àwọn gan náà máa débi títí ọ̀sẹ̀ tó ń bọ̀. Ah, lẹ́kọ̀ọ́ sísan gombi lẹ́ẹ̀lẹ̀ wá máa wò wá nígbà gbogbo. àbá mi ẹ ṣáà mọ̀ pé iṣẹ́ wọn àti wípé ìwé tiwa gan àsìkò dánwò wa rè. Hmm, kò bó ẹni tó mò ń bọ̀ díẹ̀ lọ wa. ẹ ṣe. Ẹnìtàn jọ̀wọ́ o lákòókò tó wà yìí má gbé ọ̀rọ̀ ọkùnrin kankan sọ́kàn ìwé ẹ̀ n kò gbájúmọ́ ọlọ́run adé jẹ́ kó ṣoríire. àmì o hmm. ọ̀rọ̀ ọkùnrin kẹ̀ nígbà tí mo ti mọ ibi tí mò ń lọ nípa yẹn kí n kan tètè kàwé mi tán ni káwọn èèyàn má bàa fọbẹ̀ yín jẹ mí níṣu. Ah! ọbẹ̀ yín kí ni túbọ̀ yẹn. rárá mo kàn rántí ibi tí mo ti ń bọ̀ ni níbo. ẹ gbàgbé ẹ ọlọ́run ti gbàkóso bàámi ẹ̀yin ṣáà máa fi àdúrà ràn wá lọ́wọ́ wípé ohun tí mo fẹ́ ohun tí ó wù mí tí ohun ẹlẹ́dàá mi kí olódùmarè kó ṣe fún mi. jésù kristi ọmọ ọlọ́run ọmọ rẹ ní gbàdúrà fún. àmín. má jẹ́ ó ṣìnà. àmín. má jẹ́ ó ṣìṣe. àmín. a ó máa yìn ọ́ a ó máa gbé ọ ga láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. tí n bá rí búrẹ́dì màá fi jẹ kọ́. ok dénìkẹ́. Mm. mo ti múra tán. o ti múra. fìlàní kọ́ ni mò ń dúró de. ibi tó fẹ́ lu àbí. kílé tó rọjú mọ́ mi ṣé solo mákindé ní ìwọ ni jẹ́ jáde. kò fún ní àwọn injection yẹn tó bá ṣe tán mo ti gbọ́. mo ti gbọ́ sà. búrẹ́dì àtẹ̀kọ́ ni mo fẹ́ jẹ. dénìkẹ́ mo ló fẹ́ jẹ. búrẹ́dì àtẹ̀kọ́ mo fẹ́ jẹ. búrẹ́dì àtẹ̀kọ́ wàá sì jẹ tó ti gbọ́. Mm. o dúró dúró dúró dúró. Mo fẹ́ jẹ sùn àbí? That's okay. <laughs> Hello. Ah, dókítà. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe. ẹ kú ajú ọmọ náà. ẹ ṣe báwo wá ní báyìí dókítà. ṣé ẹ rí i pé a ò jáfira látìgbà tí ẹ ti mọ ọmọ yín débí à ń ṣèwọ̀n tí ọlọ́run ní ká lè ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin mo fẹ́ sọ òtítọ́ kan fún yín kò sí nǹkan fún arábìnrin ẹ sì ti ń sọjú mímìmì. Ah, ìyá ènìyàn. kò sí nǹkan kan tí mo ń try láti sọ ni pé nínú àyẹ̀wò tí mo ṣe lórí ọmọ yín ọ̀rẹ́ mi it is beyond medical comprehension. Hmm. tí mo ń try láti sọ ni pé ó kọjá oògùn òyìnbó hmm. á wù kí ó kì sí náà ọgbẹ́ eh. ṣe ń sọ náà ló yé wa. á wù mí kí ẹ rìn sí dáadáa gángangan ń bẹ lára ọmọ yín ah, gángangan náà sì ní ah, kì í ṣojú lásán. ó yé mi ó yà wá náà ẹni tàn ẹni tàn. Ah, abẹ́rẹ́ la fi ń kì í mọ́lẹ̀ látìgbà tó ti dé hmm. eh, ẹ láti múra dáadáa sọ̀rọ̀ mi yẹ yín hmm. ṣùgbọ́n olúwa fún wa ṣe. kò ní sábòrò bí mo bá fi kú òǹbí pẹ́rín ilé bàbá Abíọ́dún ni màá lọ tí n bá rí tí n bá so mọ́ lọ́rùn á wá nǹkan ṣe sí bó máa wá ń bá bọ́ mi lọ́lé bàbá ẹnìtàn ní ọgbọ́n wọ́n á ṣe àwá nǹkan ṣe sí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn gbọ́dọ̀ má sọ ilé yìí torí ìyànjú tá à ń gbà lórí ẹ̀ ó ti tó kí ara ẹ̀ ò yá dáadáa ọmọ wa rí i pé aláti tún tẹ̀síwájú sí. ẹ ẹ wo dókítà ìyá ẹjọ ẹ bá mi bẹ arábìnrin má kó mi sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n eh. dókítà ti sọ fún wa pé àwọn yìí ṣiṣẹ́ lórí àbí. Eh. èsì ìdánwò ẹ̀wẹ̀ alára àǹtí mi ò yá ọmọ ìyá mi ọmọ bàbá mi. kí ló ṣe wọn. wọn ya wèrè ni o. kí ló ṣe ṣẹlẹ̀. ìrònú ló fa o. ìrònú. ẹni tí wọ́n fẹ́ fẹ́ ó lóun ò fẹ́ wọn mọ́ ìrònú yẹn ló wáá sọ wọ́n di eléyìí o wáá di kán bẹ̀rẹ̀ sí í ṣe onígọ́gọ̀gàn. yé ṣótọ́ ṣótọ́ ara yìí dà wíìrì o a ní kalẹ̀ yín ọkùnrin kà níyín àìmọye obìnrin ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ pa alápàsáyé nípa àwọn àbìkítà àwọn ìbúra èké ojú kòkòrò ẹ̀ tan ẹmọ́ tára ẹni nìkan ṣe lójú ayé báyìí wọ́n fẹ́ ba àtọmọ ọlọ́mọ jẹ́ kí wọ́n lè máa ṣàyè bó ṣe wọ́n máa ṣe níbo lẹ́gbọ́n ẹ̀ náà wà wà báyìí. wọ́n wà nílé ìwòsàn ilé ìwòsàn náà kúkú wà dókítà oníṣègùn òyìnbó ó dù wọ́n sọ́tún ó dù wọ́n sósì ìgbà tó rí i pé ó dàbí pé ọ̀pá òfẹ́ bóró mọ́ ló wá pè wá sẹ́yìn ó ní ká lọ fẹsẹ̀ ilé tọ̀ ẹsẹ̀ ilé tó ní ká lọ fi tọ̀ àwọn òbí mi ò mọbi kankan èmi náà ò dẹ̀ mọbi kankan ìyẹn ni rò pé báwo la ṣe ń ṣerú ilé yìí sí. o bá máa mọbi kankan àwọn òbí ẹ̀gbọ́n ò bá máa mọbi kankan ṣebí màálù tí ò ní ọlọ́run ló ń lè ṣiṣẹ́ dúró dèmi náà mọ̀ bọ̀. Ah, ẹ̀yin ni ẹ bẹ̀ ṣòro ràn lọ́wọ́ o ọlọ́wà mú ọ dáadáa títí dán. wà wà ẹni ẹni wà wà wà wà wà wà má bọ̀ bẹ́ẹ̀ orí tọ́lọ̀ ń bá wọn ẹ̀ sí mi ṣé. sórí ẹ̀gbọ́n mi kan nírú nǹkan bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ní omi kan tí wọ́n lò fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́lẹ̀ ti múra ní ara wọn balẹ̀ ọlọ́run ṣe èyí tí wọ́n lò ó wà lọ́wọ́ mi nínú ọgbà mi báyìí màá gbé fún ẹ tí ẹ̀gbọ́n bá ti mú bẹ̀ ó dá mi lójú pé ara wọn yá àmọ́ wá gbọ́ o tó bá jẹ́ fàǹtì ẹ̀ má pè mí lájẹ́ o. àjẹ́ ìwẹ̀ má fi mọ ẹ̀yìn má fi mọ ẹ̀yìn jọ. ẹ káàsán ẹ ká sọ o. ẹ káàsán. ẹ káàsán mi. o jàre. ta ló béèrè sá. ẹ ẹjọ níkẹ ni mo béèrè. láti bọ. ẹ ṣe èmi ni tọmọrí ọ̀rẹ́ ọkọ àfẹ́sọ́nà ẹ bí ọdún. tọmọrí. bẹ́ẹ̀ni. ẹjọ kí lẹ ń wá níbí báyìí. ẹ ṣàlàyé ń tẹ̀ ń wá níbí báyìí fún mi ṣọ́túkù tẹ̀ fẹ́ ṣe fún wa èyí tẹ̀ ṣe ò tí tó. ẹ jọ kí ni ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ yìí. ẹ wò ẹ má bì mí kì í ṣe ẹ̀yin tọmọ rí ẹgbẹ́ ẹni ìtàn ọmọ babaláwo. ẹ èmi lẹ̀gbọ́n ẹni ìtàn àmọ́ èwo ni tọmọ babaláwo. ẹ wò ẹ má dìbọn fún mi bí ẹni bẹ́ẹ̀ mọ̀ kan nípa nǹkan tó wà lẹ́yìn àbúrò yín òun ló lọ sọ́dọ̀ àǹtí mi tó lọ sọ fún wọn pé ń kọ́ adẹnikẹ ó ń bá òun fi ọkọ pọ̀ àti pàmò babaláwo lòun tí ò bá dẹ̀ jáwọ́ ajásẹ̀. a máa ṣe nǹkan ẹ jọ ṣe rí eh, bí ọdún àti ẹni ìtàn bíi tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n àti pàápàá ẹni ìtàn tẹ̀ ń sọ ìyọmọ kékeré ní iléèwé wa. ó wà níléèwé gíga ni kò ṣeé ṣe kí Bíọ́dún àtẹni kan kí wọ́n máa fẹ́ ra wọn pàápàá ọmọ babaláwo tẹ́ ń sọ yẹn àwọn oníṣẹ́ ọmọ babaláwo òun yí ṣọ́ọ̀ṣì ni bàbá wa. ẹ wò ẹ má tàn mí lọ́rọ̀ kan tẹ́ bá délé ẹ bá mi sọ fún àbúrò yín mo níṣẹ́ ẹ̀ ti jẹ́ o oníṣẹ́ ẹ̀ ti jẹ́ torí ọ̀rọ̀ yìí ni Adéníkẹ́ gbọ́ tó fi ya wèrè ó wà nílé ìwòsàn ibi tó ti ń tọ́jú ẹ̀ wò. mo bí wẹ́ẹ́ ṣe kí ni wèrè àǹtí níbo ni dénìkẹ́ wá ẹjọ́ ìjúwe ilé wọn fún mi. ẹ máa gbọ́ bọ̀dọ̀ kò ní ẹ rí pẹ́ka ni yín ìka ẹni bí gan ni yín ẹ tún yẹ kí n júwe ilé wọn fún yín lórí gbogbo ìta ẹ ti ṣe ẹ tún fẹ́ lọ pa síbẹ̀ àbí ẹ fẹ́ lọ pa kò ṣeé ṣe. ẹ jọ mi èpo nù mi èpo nù. ìtàlẹ́po ẹ ọ̀dà ilé ìwòsàn ibo náà gbé lọ. ní èyí tí ẹ̀ lè sọ́kọ́ bí kankan fún yín torí pé mi ìdíje rẹ̀ bí ti ní ẹ wò ó ṣẹ́rí ọlọ́run ló yọ yín kódà àwọn tó kù tàjọ ṣiṣẹ́ wọn ò tí ì lọ́lé ni nǹkan tí wọ́n bá ṣe fún yín láyé yín ẹ̀yin gòrò àti gbàgbé ẹ̀yin ìkà lásán lásán ọmọ babaláwo ẹ wò ní ìtẹ̀ ṣé wò yín ẹ̀yà ó yẹ ẹ bọ́ta ṣé ẹ gbọ́ ni ẹ bọ́ta jọ àwọn ẹni bíi ìkà òṣì ọmọ babaláwo tó di wòlíì. Ah, ah, ẹ gbọ́dọ̀ mọ̀ ọ̀fẹ́ wọ̀ ọ̀fẹ́ wọlé ìyá rẹ̀ àti wọlé bàbá rẹ̀ ọ̀rọ̀ bí ẹ̀dùn kí ni gbogbo pàlàpàlà tó ń ṣe tẹ́ ṣe iná. àyà ń jẹun. màá fẹjọ́ sùn dáadé o. irọ́ mọ́mì nìkan fẹjọ́ mi sùn wọ́n jẹ́ sọ fún ọ bí ìyá báyìí lè bọ́lẹ̀ tó bá ọ ní ẹ̀yìn yóò sí ọ bí ọsẹ ṣe ń sojú rẹ̀ mímọ sọ bẹ́ẹ̀ fún ọ. ó lò sí ìkà ìkà ànijayé. bàbá ẹ̀sùn ọbẹ̀ ìjọba bìnrin dókè kí ló ṣẹlẹ̀ gan ẹ sọ fún mi ẹjọ́ mọ́bìnrin. Ah! ọmọ dàmà ọmọ dàmà bàbá sàlá kọrin ó ní ọmọ aráyé ẹyẹ ẹyẹ sọkú lẹ́nu ikú òdédé pani èèyàn ló ran àṣẹ èèyàn ló lè ọ̀pọ̀ ọmọ tó ṣẹlẹ̀ ọmọ nìtàn ẹni ìtàn ìyàwó rẹ̀ tó wá bí tó wá rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ní bàbá òun olóró tó ti sọmọdé wèrè tán ní yín kó tó lọ ọwá débi pọ̀ ọmọ tó sẹlẹ̀. tani ẹni sọ èyí tó wù ni àbúrò ọ̀rẹ́ rẹ. mo jìnnà sílẹ̀ ká wá wọlé baba. ọmọ. ebo ni adẹnìkẹ wa. wọ́n gan sí mo pé wèrè sí ọ ni nígbà mo níyẹn ya wèrè tó wá wá sí ẹ̀ tó ń tó wà orí bẹ́ẹ̀dì àbí bí yìí ibi tó ti rí bí ọjọ́ ọgbà wèrè àbí ọjọ ọsibítù wà lọ síbi tí ń kó wèrè sí. ẹ wá ní dógó wá ní èmi ò fún ọ ni. kò ṣègbà tó o burú yìí tó o bá mọ̀ pé o ní ẹ̀rọ. tí ọmọ ilé fi gbádùn tó o bá yọjú síbẹ̀ wọ́n sì ọmọ wọ́n rí owó sí ọmọ pé ìwọ ni ọmọ tó ń wí. ẹ ṣe. àbí kí ni pàlàpàlà tèmi gan sọ lẹ́ni tó yẹ kí n pe èmi gáàdì tó yẹ ká bò yányán ah! dókè ojú òtún wa rí. Hmm jẹ́ kí n délé tọmọrí náà kí n tó mọ ohun tí n máa ṣe àbí irú ọ̀rọ̀ wo nìyí náà kí ni tèmi àti tẹnìkan ṣe jẹ́ ní ọjọ́ wo ni ẹni ìtọ́ di ọmọ babaláwo tó ń sa oògùn tó ń yàyàn ní wèrè jẹ́ kí n tiẹ̀ rí adẹ́nìkẹ́mi náà nítorí ọ̀rọ̀ bàbá yóò ṣe kakùn ọ́ àmọ́ ṣá níbo ni bàbá yẹn ti mọ ẹni ìtàn rèé ó sì tún mọ̀ sí àbúrò ọ̀rẹ́ mi ah, wàhálà wà o. abúlé o mo ń kí akúlé. gbé ẹ̀yẹ sọ̀hún gbé ẹ̀yẹ sọ̀hún ẹnì tán ń gbà olóògbé gbogbo àwọn ìrìn ládàáda ìlẹ́sẹ̀ náà. ìgbà olóbẹ̀rẹ̀ sí rìn àwọn èrò àbùkù ilẹ́sẹ̀ ẹni tán kí ló wà láàrin ìwà àti Bíọ́dún. Bíọ́dún wò. Bíọ́dún tó wù ní Bíọ́dún tó wù lórí Bíọ́dún ọ̀rẹ́ mi kí ló wà láàrin. mi ó yẹ kí ọ̀pẹ mi ò kì í mi ìdẹ̀rù pé kankan pẹ̀lú mi rí ṣé mi mọ akitiyan lórí mi ní láti rí pé àti pàápàá láti ẹ̀tí múnú àwọn òbí wa dùn mo fọlọ́n búra fún yín pé mi ò bá ọkùnrin kankan ní àjọṣepọ̀ rí ṣùgbọ́n ní ti bọ̀dà Abíọ́dún tó dárúkọ yẹn olólùfẹ́ mi ni wọ́n. àbúrò ẹ̀ dàrú ẹni ìtọ̀ ẹni ìtọ̀ olólùfẹ́ ẹni bí ọdún ìwọ ìyẹn ni wípé ìyàwó mi ìyàwó mi ìyàwó mi tẹ́jọ́ máa ń sọ láàrin ara yẹn ẹ fi ṣeré ẹtù sọ́dọ̀ tó lọ́wọ́ ẹ lọ́wọ́ ìwọ ẹnìtàn ó wá lọ sílé àwọn adéníkẹ́ olùdarúgúdù lẹ́ẹ̀mẹ́ ó dá ìṣọ̀ṣọ́ ọmọ ọlọ́mọ lára ń gbọ́ tiẹ̀ gbọ́ná gbọ́ gbọ́ ẹnìtàn ṣé babaláwo ni bàbá wa ẹ ó wá sọ bàbá aládùúrà di babaláwo ẹnìtàn ó sọ bàbá aládùúrà di babaláwo ó ti dáa sórí àtiwá àtẹmí àjọ lọ bá àwọn òbí wa lọ́la wàá lọ fi ọ̀nà ara ìròjọ́ mbẹ̀. bùrọ̀ mi ṣe bí mo ti ṣàlàyé fún yín ń gbé mi ò kí ń ṣe onírànù ọmọ mi ìdàmọ̀gbọ́n tó lè dá ẹ̀sùn sára dé nìkẹ́ ju pé kó fọkọ mi sílẹ̀ fún mi lọ. ó ti yẹ ó ti ṣe èrè ni kí ta ni fọkọ ẹ lẹ. ó ti ẹ̀ dáa ẹ káàbọ̀ alọ́ má dàgbére bí wọ́n bá ṣe rere ara kí wọ́n á yá ọ bí wọ́n bá ṣe rere ara kí wọ́n á yá ọ ìwọ bí ọdún ládùúgbò bí mi àti ẹjọ ṣe ọ̀rẹ́ tọ́ kó wá jẹ́ àbúrò tèmi ló máa máa fín bóbi ṣe pọ̀ tó ń gbòòrò bí ọdún. tamari ṣé o gbádùn ọmọ tó ń sọ dáhùn ó mà ṣe o. mo fẹ́ kó lo làákàyè dáadáa o. ọ̀tọ̀ ni tóbi tẹ bábọ̀ ń báyìí ìbínú mo gbọ́dọ̀ lórí lórí ìwàkuwà tí tí ẹni tọ̀ tó wù ẹni tọ̀ èmi pẹ̀lú ẹ mo bá ẹ sọ̀rọ̀ fẹ́rí àbí mo ti bá sọ̀rọ̀ kọ́kọ́kọ́. bọ́dà bí ọdún ẹ̀wù ẹ jọ nítorí ọlọ́run ọ̀rọ̀ ti kọjá gbé tẹ̀ sọ yìí o ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́ bàbá fúnra ẹ̀ ló máa parí ẹ̀ o. ẹ bá mi sọ fẹ́ gbọ́n mi kọ́ ló bàbá ẹ̀ máa rìnrìn sí ìgbéyàwó wa. Ah! Ah! ẹni tọ̀ tí mo bẹ sọ̀rọ̀ fẹ́ rí ni. Ah! àtúndì ọlọ́run àbí ọdún ẹ̀ lè pa òun lẹ́nu àbí ẹ̀rọ tí bẹ́ẹ̀ lè ṣèlérí fún mi. èmi ṣé lè báyìí mi jẹ́ ni àdúgbò lẹ́tí fẹ́ kí n bẹ̀rẹ̀. ẹnì tán. kí ló wá wò bí mùsùlùmí wàá lè mọ̀ tó ṣe bí ọdún jẹ́wọ́ fún mi kí ló wà láàrin ìwà àtàbúrò mi tó o bá jẹ sọ wípé o ò ní jẹ́wọ́ bí ọdún jáde kúrò nílé mi jáde kúrò nílé mi kí n tó pé òye lórí ìwọ ọ̀rẹ́ wọn dán ọ̀dán yìí. ṣe ẹ́ báyìí ẹ́ kí ló fa gbogbo ẹkún yìí ṣé ní kété tí bí ọdún dẹ̀ kọ́ tó bá kọjú sí ìwé ẹ ọkùnrin pọ̀ ń ta tí wọ́n máa fẹ́ ẹ. bọ̀dá mi ọ̀rọ̀ yín mi àwọn ọ̀nà tá a mú kọ́ gẹ́gẹ́ bí àdéhùn tí mi bá ti fi bọ̀dà bí ọdún máa kú nìyí. Onítàn. Ṣé ọlọ́run o? Ilẹ̀. Ẹni ìtàn, ìwà àti te ọdún múlẹ̀. Múlẹ̀. Ah, orí mi o. Ó dà, ẹni ìtàn má sunkún mọ́ màá mọ nǹkan tí màá ṣe sí yẹn ṣóyè ẹ má sunkún mọ́. <laughs> tí bá múra òde tán báyìí èmi nìkan ló máa jókòó sórí àga máa wá joyè ọmọ oríta síbẹ̀. ẹ báwo lára ẹ̀gbọ́n mi. bákan náà ni ṣé ó dáa láti jẹ̀ta ó yọjú sí wa kí ló dé tó ń ṣe báyìí. ẹ má bínú mami ìdánwò tí mò ń ṣe ló fà á. Bíadú Bíadú. ẹ wo wọ́n ní bọ̀dà Bíọ́dún wá sílé wa wọ́n wá béèrè yín a jẹ́ pé wọ́n ti dé láti bí ìrìn àjò tó nìyẹn o. Bíọ́dún àyà ó ti dà ó ti dà ajá tó máa lọ fọlọ́pàá mu ni kó wá yàwó ẹ̀ jáde kó wá bọ́jọ́ máa ṣe ọmọ mi fún mi. màá ní ẹ má ṣe yẹn dúró ah, ẹ má ṣe yẹn ẹ ní sùúrù ṣẹ́rí èmi ò rò bí bọ̀dà bí wọ́n lè sọ fún ìyàwó wọn kíkọ́ máa wá fọ̀jọ̀gbọ́n lé wa o ẹ wò tí a bá farabalẹ̀ a ní rójútu ọ̀rọ̀ yìí o a ní rójútu ẹ o ẹ má ṣe yẹn bàbá mi dà. bàbá ẹ lọ sí Ṣàngó nílé àwọn bàbá bí wọn ní káwọn lọ pè wọn kó wá wọ̀ràn tọmọ wọn dá ìyẹn dà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí bá mi ṣe bó bá ṣe fẹ́ ṣe. n bá lọ́pọ̀lọpọ̀ àmọ́ awáyàwó ẹ̀ jáde. a ní kẹ́ má ṣe yẹn. Ah, èwo lèyí tó gbé dání. ṣe lè omi ni ọmọléèwé wa kan ló gbé fún mi wọ́n ní pé kí n fún ẹ̀gbọ́n mi mu pé ara wọn á balẹ̀ àmọ́ ṣe rí gbàgbọ́ mi lórí irú nǹkan báyìí kò lọ dọ́ndọ́n torí kọ́mọdé ló gbé fún mi. kí ni mímú ah, ìwọ kó wà léèyàn wá nǹkan tó sọnù kiri a lè ní òní rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ah. ó yá ó yá ó yá ọlọ́mọ mà ṣàánú mi o ó yá pẹ̀lẹ́ ọkọ mi ọlọ́run má bá mi fún ẹ lálàáfíà kí ló dé. yéé ọkọ mi. yéé kí ló dé. adébíkẹ́ mo ah! gbé wọ́n ti pa mí lọ́mọ. wọ́n ti pa mí lọ́mọ. wọ́n ti pa mí lọ́mọ. adébíkẹ́ ah! pa mí lọ́mọ. wọ́n ti lọ́mọ. wọ́n ti pa mí lọ́mọ. wọ́n ah! ti pa adébíkẹ́ adébíkẹ́ mo ti dáràn mo ti dáràn kí ni mo ṣe máa ṣe. Òrè Davis production gbé titun jáde ẹ wá bá wa rà. Wọ́n lè pe ẹgbẹ́ òun tán torí jáde ìṣúra òun fẹ́ gbé. Nǹkan tó yẹ kí pẹ́ngbà tí mo fẹ́ gbé mi wá ni wọ́n ti fún. Wọ́n láwọn èyí gbẹ̀gbẹ́ má wò ní ẹ̀yìn. Èmi yẹn ò ní kó má jẹ́ sọ́mọ ní kò tètè jẹ́ ni o mo mo mo sọ pé ọkọ mi ní àwọn ò fẹ́ nǹkan ṣé nǹkan tí wọ́n wá fẹ́ wá ni kí wọ́n máa ṣe ni àbí o fẹ́ sọ mí dàbò ṣe dà kí ni mo wá sì sọ. mo ní wọn láwọn ò fẹ́ wọn ò tiẹ̀ fẹ́ rí ẹ́ ní ìbọn ṣé mo dẹ̀ ti fún àwọn ọmọ kan akẹ́ mọ́ bí tó fún kò fi tiẹ̀ kó bá mi kàn ti èmi náà bọ́ ta. lẹ́nu ẹ̀ sí mi yára ẹ̀gúsí mi ló ti dẹnu àìjíríà dúró kọjá tọkùn mi ò ní bíngò lé o. adọ́gba n lè gbọ́ ọ̀rọ̀ rẹ lágbọ̀ọ́yé ni mo ti ní kó máa bọ̀ kí jẹ́ ó ṣẹlẹ̀. dájú ẹ̀ẹ́dẹ̀ sọ ẹ má jẹ́ kí wọ́n rò kó dájú o torí tí wọ́n bá rò ó sì wa máa kú kó dẹ̀sẹ̀ tó máa tọ́jú wa. wọ́n mú máa ṣe kí ni. ó máa kú. ẹ wò ó bàbá àrò mọ́ àwa la sọ pé a máa ro tẹ́lẹ̀ àwa ro mọ́ bá ẹ má fi bá wa àní ro mọ́ ẹ káwọn ro mọ́ àrò mọ́ àwọn sọ́ọ̀lì ẹ̀kọ́rẹ́ ti lò wà náà ọmọ àlè ni ọwọ́tọwọ́ ló fi sọ ọmọ àlè ni ọ yọmí èmi ọwọ́tọwọ́ ló fi sọ bàbá olóyè. ó sọnù olùmí ni wọ́n. ọmọ àlè ni wọ́n. mo ní ọmọ àlè. ọmọ àlè. ẹ gbàgbé ẹ fún mi. ó sì gbàgbé mi lọ́sẹ̀ pẹ̀lú mi. báyìí bá lọ bọ́dọ̀ mi. èmi èmi ọmọ àlè. mo máa wá ju ẹ. mo ju ẹ. mo máa wá ju ẹ. mo máa wá ju ẹ. wájú ẹ wọ wájú ẹ yíyá. ẹ jọ fún mi. wájú ẹ yíyá. mo máa wá ju ẹ. ẹ jọ fún mi. ẹ jọ wà wájú rẹ. ẹ jọ mọ wà wájú rẹ mo rí mọ́mí lórí àná tó gbé kátà ní tó ṣépè fún mi. Ah, ah. báwo la yẹ ṣépè náà. ó sọ pé ẹni ṣòdìdẹ ìpè ẹni lówó tó wa. àwọn mẹ́rin ló máa lówó jùlọ ọ tí mọ̀ gọ́gọ́ ń lé yìí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ ni. ìka èké nìyẹn kí ló ń sọ fún Táyọ̀. ẹ fọ mọ́lẹ̀ jàre. kí ló dé kí lẹ ló ń sọ. kí ló ń sọ. kí ló kí ló ń sọ tẹ́lẹ̀ ń jí bọ́bẹ̀ ní èèyàn oníṣòye ṣẹ́tì ẹjẹ́ sọ èmi àtàwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi a máa ṣóyè ju yín lọ a jẹ̀ máa dáwọ́ lẹ̀ fún yín bá ìkẹ́ tó lè jẹun ni alágbára sátì àmọ́ ẹ̀yin láyé yín yọ̀rọ̀ ogún mà lè gan o ẹ̀ tí ẹ mọ ṣe ríra ẹni tí ẹ gbọ́dọ̀ wẹ́rí yín lódò ní pé wọ́n á wọ́kọ̀ kí i fún yín nǹkan tí ṣe máa ṣe dé ọlọ́ọ̀rẹ́ ké oṣì ó wà lára yín olóògbé ayé fi yẹn sáájú lábẹ́ sunday ẹ kú jòkó wọ́n ń bọ̀. àì ṣe. ẹ gbà. ẹ. ẹ gbó mi. kí n tó mú mi ẹ ṣe mi mu <laughs> kò sí ẹ ṣe. ẹ ǹlẹ́ o. ẹ ǹlẹ́ o. aláàfíà ni. àdúpẹ́ ẹ ǹlẹ́. ẹ ṣe. ẹ kú ẹ ẹ̀yin sí o ẹ̀ṣẹ̀ yìí ni bàbá ẹni tán. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ ẹ̀yin náà ni mo wá rí. ẹ jókòó náà ẹ jókòó ẹ ẹ lẹ o. èmi ni mo bí níkẹ́. n'ike tẹ yà ń wèrè mi ò ya ní o èèyàn ọlọ́run ni ò lé ọlọ́run ni mí kì ya n'ike ní babaláwo babaláwo ẹ má tún sọ̀rọ̀ kan wò ó lé ẹjọ́ èmi ẹ wo ọ̀rọ̀ yìí ti kú ọbẹ̀ ẹ má yẹ ká díbọ́n di ọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ ká díbọ́n di ọ̀rọ̀ torí màá pariwo ayé àgbà ẹjọ́ mu rẹ̀ wá mo wá bẹ̀ yín ni o ìdọ̀bálẹ̀. ẹ gbọ́dọ̀ nílé jáde ọlọ́fin kan dọ̀bálẹ̀ fún wa àwọn sọ fún yín pé jésù là ń pè mí ẹ̀ ń pè babaláwo ẹ̀ ń sọ̀rọ̀ bí adití ọlọ́kọ̀ kí ló dé ẹ̀ ń ṣarán ni. ìyá òṣà inú burúkú òní bí yín ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín ẹjọ́ mo ti sọ fún yín pé mi ò wá ṣàkọsẹ̀ ẹ bá mi dá ọmọ yìí sílẹ̀ ẹjọ́ lẹ́ẹ̀kan sí mo fẹ́ kó mọ̀ dájú wípé wòlíì ọlọ́run ni mí èmi ò kì í ṣe babaláwo àti pé gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ bọ̀ ni pé bí mo ṣe ń wọ̀ nǹkan kan ń ṣe ọ́ wọ́n ní èèyàn tó bá ń sáré lọ láàrin ìta bí ò bá lé ìkan ìkan ń lé mo fẹ́ kó sọ bí gbogbo nǹkan ṣe rí kò jẹ́ kí n gbọ́ ẹ̀ tó ń díbọn ẹ̀ ń dìbọn kò burú màá tún tún àlàyé ṣe ṣé bí ẹnì tán ọmọ tí àti níkẹ́ tèmi nájọ ń du bí ọdún láti fẹ́ ẹnì tán ló dé wá sílé mi ló fẹnu ara ẹ̀ sọ wípé olórí babaláwo ìlú àwọn ni bàbá òun ipe tí níkẹ́ ò bá fi bí ọdún sílẹ̀ fóun níkẹ́ òun ayọ̀ òun ayá níkẹ́ ní wèrè lóòótọ́ àti lódodo níkẹ́ sì ti ya wèrè báyìí ìyẹn ni mo wá bẹ̀yìn fún mo wá bẹ̀yìn ni mo tẹnu mọ́ ìwé mi ò kó yékéyé yòówù tó lè ràn mí iye kí ẹdá ẹdá ilé mi máa sọ ẹjọ ẹjọ ẹ bá mi dá ọmọ yìí sílẹ̀ ẹgbẹ ni mo bẹ̀ mo ti dé ilé bàbá Abíọ́dún torí mo mọ bàbá Abíọ́dún dáadáa àìsí bàbá Abíọ́dún lé lọ́júwe bí fún mi ìyẹn mo ní kí n wá bẹ̀yìn ẹjọ. ṣé orí ti bàbá Abíọ́dún tó sọ òde tó lọ yẹ ó yẹ ká jọ lọ gẹ́gẹ́ bí nǹkan tó sọ yìí ojú ló ń rojú ṣàánú èmi màá wá múra báyìí àjọ wa lọ ohun tó bá máa gbà la máa fún màá wá gbé ẹ̀bẹ̀ kalẹ̀ kí ọlọ́run kó jọ kó rán àlàáfíà padà sí ọmọ náà. ẹ jẹ́ kí n lọ mú fìlà kájọ máa lọ kò burú ẹ tiẹ̀ ṣe kára ṣáà ti yá iná ló ṣe pàtàkì. alàgbà ẹni sùúrù ọlọ́run á fún lálàáfíà o. àmín. abiyamọ náà làwa náà ń bí o. ìwọ ọmọ kékeré ààrẹ àṣà ìjẹun yẹn o fi omi lásán lásán o fi pa èèyàn. rárá rárá kò sóhun tó jọ bẹ́ẹ̀ oore ni mi ṣe oore ni mo ṣe mo lè sọ fájà mo sọ fájà níjọ náà mo ní oore tí mo fẹ́ ṣe kó má dìbì mọ́ mi lọ́wọ́ mi ò mọ ọgbà kan pa. bẹ́ẹ̀ náà ìwọ ìwọ gbé omi o fi pa àǹtí mi àǹtí tèmi àṣé ó mà àǹtí mi kó tó máa ṣe àṣé wọn bá àǹtí mi du ọkọ kò dẹ̀ ń gbomi lọ ẹ̀rọ bọ́ọ̀rọ̀ mi ṣe jẹ́ wájú ẹ̀ ọ̀rọ̀ mi dàbí ẹni tí ó dá ọjọ́ ìyàwó ẹ̀ sí ọ̀sẹ̀ méjì tó lọ́ọ́ fi owó da ẹ̀sà ẹ̀jò ó ń bá àǹtí mi du ọkọ mò ń gba omi lọ́wọ́ ẹ̀ é bàjẹ́ ṣé o rí i nǹkan tí kò máa sọ fún ẹ ní pé ìwọ tó mọ bó ṣe gbé omi fún yàn tó gbàgbẹ́ lọ ìwọ náà ló máa mọ bó ṣe máa fún ní omi yẹn tó máa fi jíǹde àìjẹ́ bẹ́ẹ̀ inú ìgbèkùn wa ló máa wà tá máa fi pa ẹ́. ǹjẹ́ wàá tó dára kan fún ẹ o tó máa fi di ọ̀la nígbà tí mi ò bá jí ògbé o tó máa fi di ọ̀la tí àǹtí mi di ẹni tí wọ́n rù lọ sí mọ́ṣúárì ìwọ náà mo promise ẹ̀ kẹrin máa bu ọkọ ní ọ̀run ni ògbọ́n mo ti sọ fún ẹ pé mi ò mọ nǹkan kan pa nǹkan tó ṣẹlẹ̀ sáǹtì èmi ti jẹ́wọ́ fún ẹ o ṣùgbọ́n gbé tẹ̀sán yẹn àpò ara yín lẹ̀ sọ sí èmi gan á jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ ṣé orí ọ̀nà tí abẹ́rẹ́ fi ju okùn díẹ̀ lọ ọ̀nà gbọ́rọ̀ ni màá jẹ́wọ́ bó ṣe jẹ́ fún ẹ. ẹgbẹ́ kún wájú mi ò rí mọ́. ẹ ká sí. babakẹ́ ṣàlàfíà ni. adúpẹ́ jọ ń bo ló bá mi gbúrò ẹni tàn sí. kò sí ń bì. ẹ mo mọ̀ pé kò sí bí tí mò ń sọ ni pé ń bo ló sọ fún ẹ pé òun ń lọ. ẹ kò sọ fún mi pé òun ń lọ bí kankan ṣùgbọ́n. ṣùgbọ́n pé kí ni. ṣé o pé ọ̀rẹ́ ni yín mo dẹ̀ mọ̀ pé ilé kan náà lẹ ìjọ wà ṣé tó bá ń jáde kò ń dágbére fún ẹni. wọ́n máa ń dágbére ṣùgbọ́n. wo wo wo babakẹ́ ṣé o mọ̀ pàbúrò ló jẹ́ sí mi tá a bá rí nǹkan kan tí ó wà lọ́kàn ẹ̀ tó fẹ́ sọ torí mo ṣe ń wo nǹkan kan wà lọ́kàn ẹ̀ tó ń gbé mì fún mi sọ fún mi pátápátá eh, ẹni ìtàn nǹkan kan á ti ṣẹlẹ̀ sí i máa dẹ̀ gbà pé kádàrá mi ni. ǹdẹ̀ mọ́ sọ fún ẹni ìtàn náà gbọ́n. wo bí wo fi gbogbo ṣùgbọ́n yìí kí ni nǹkan tó dé. Eh, bọ̀dá kan léwe wa bọ̀dá kan ni wọ́n ní wọ́n fẹ́ fẹ́ ẹni ìtàn bákan ẹnìkan wá gbómi fún bọ̀dá yẹn kan gbé fáǹtì wọn àǹtí wọn wá kú àwọn bọ̀dá kan ní pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn wá gbé ẹnìtàn lọ. lọ síbo tí wọ́n lọ pa ni. ẹ wọn lọ pa ṣùgbọ́n wọ́n fẹ́ pa. Ah! ayé o. ńbo ah! ni ilé àwọn bọ̀dá kan nìyẹn. mi ì mọ ibi tó ń gbé. ṣó wà lọ́gbà wọn ò sí lọ́gbà ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n fẹ́ lọ sin àǹtí nìkẹ́. wọ́n ní wọ́n fẹ́ lọ sin àǹtí nìkẹ́. nìkẹ́. Ah! àǹtí nìkẹ́ ìpẹ́lẹ́ nìkan jọ ń du ọkọ. ó dáa o ṣe. ẹ dàrú. ṣé nítorí ọ̀rọ̀ yìí ló ṣe ń wà láàárẹ̀ tó yìí má fi rònú ṣe rẹ léṣe o àwítà láìwí ó lọ gbé ọtí líle síwájú tó bá tún mẹlẹ́ yóò bá kán wà máa dààmú ara ẹ̀ káàkiri. ó kàn ń sọ pé mò ń ronú ni ṣé kò tó rò ní ìgbà tí màá lọ sí kẹ́yà ìjọ sí nǹkan kan ṣàdé nìkan tí mo fi kó lé o mo á padà dé wọn ní pípẹ́sẹ̀ ẹnìkan ló ṣe gbá ẹnìkan ṣàwo orí ẹ̀ yí ó dà kò burú mo wá ìyá ẹ mo wá bàbá ẹ̀ mo délé wọn wọn ò jẹ́ kí n wọlé mo ò fojú mi nìkan báyìí tí ẹ bá ròyìn lórí yẹn ṣé ó ní sùúrù kò gbọ́ tẹnu mi àní hmm. o fún mi láyè kémi sọ tẹnu mi ṣé tó bá ti rí adénìkẹ́ ṣàbùṣebùṣe ó dáná èmi ti rí níkẹ́ o. níbo. ilé ìwòsàn ni níkẹ́ wà. ilé ìwòsàn wo nìyẹn. wọ́n ti mú mi débẹ̀ nígbà tí wọ́n ò sí nílé eléyìí ni tí mo fẹ́ ṣe fún ẹ lálàyé wípé kò gbéra nílẹ̀ kò jẹ́ àwa lọ ló fẹ́ ṣe rẹ̀ léṣe lé lórí in tó kù ẹ kù ní í sin ni pé kò dìde báyìí báyìí kò lè já máa lọ. ẹ jọ ẹ má ti lọ ẹ jọ ah. o ṣe inú mi dùn pé wọn wà níbí. ọmọ rẹ bí ọdún. ẹ jọ tí ọ̀rẹ́ ò bá ní ṣe é ṣe ẹ jẹ́ ká fi ọ̀rẹ́ lẹ̀ mo sọ pé tí ọ̀rẹ́ ò ní ṣe é ṣe ẹ jọ ká pa ọ̀rẹ́ tì à ah, nítorí pé bóyá abáni abánitọ́ káfání nítọ́yá o ń bò gbé àbúrò mi sí níbo lẹ bá mi gbé ẹni ìtàn sí torí wọ́n sọ pé àbúrò ìyàwó ẹ ló lọ gbé ẹni ìtàn pamọ́. ẹ jọ ẹ bá mi gbé o ẹ bá mi wá o ẹ bá mi wá o. tọmọdé ọlá rẹ ni mò ń wò ó mo fi sí tóbi àkọ́rọ́ mo fi bura. gbogbo fúlẹ́gẹ́ fúlẹ́gẹ́ tó ṣe yìí ọ̀ tó bẹ́ẹ̀. dídùn ló dùn lábọ̀ rẹ̀ tí ilé oge tó ge jẹ nítorí màá sọ fún yín nìyẹn gbogbo wa ò lè dàgbà tó bá ìbọ́jú orí wa ṣe okun ò ní wó ruru ká tún àwà ruru gbogbo ọ̀rọ̀ ìyá níyanjú àmọ́ báwo ló ṣe fẹ́ yanjú tàbá kó ẹsẹ̀ méjì sínú ṣòkòtò pọ̀ kò lè yanjú àfi ká máa yọ ní kọ̀ọ̀kan lẹ́kù lóòótọ́ ni pé kò sẹ́ni tó ń ṣe tààrẹ ò ní gbóná ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan òun wá àbúrò ẹ̀ o gbọ́dọ̀ rí ó sì di dandan káwa iná ọbẹ̀ wa torí tó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí wọ ó ṣẹlẹ̀ sáwàtájọ́ rẹ a gbọ́dọ̀ bẹ wá àbúrò ẹ láwàárí àtàwá kan òun ní nísìn ó wá olólùfẹ́ tiẹ̀ ibẹ̀ ni mò ń sọ fún lọ́wọ́lọ́wọ́ pé kó di agbéra ká máa lọ sọ́dọ̀ Adéníkẹ́ nílé ìwòsàn ìmọ̀ràn tèmi ò bá wá fún ẹnì ọ̀dọ̀ Adéníkẹ́ làwa ń lọ nílé ìwòsàn ẹ̀ ṣe jájọ kú kẹsẹ̀ kí àwa mẹ́tẹ̀ẹ̀ta jọ máa lọ ó ṣe é ṣe tá a bá dé ọ̀dọ̀ Adénìkẹ́ kó mọ ibo la máa wá ẹni ìtàn sí ó jẹ́ mọ́ràn pàtàkì ẹ má kọ̀ ọ̀rọ̀ yẹn dànù. jẹ́ ká lọ sọ́sibítù tá a lọ. ó dà ó ti dà n tó ṣẹlẹ̀ ni wípé ṣé tá a bá dé ilé ìwòsàn níbi tí níkẹ́ wà mm-hmm. àbí mm-hmm. ìyẹn á mọ̀ bá ṣe ókè ó yá ó ti yé mi ó ti yé mi mo fi ọlá ọ̀rẹ́ bẹ̀ yín. jẹ́ ká lọ jẹ́ ká lọ rọ́jà rẹ̀ mi wọ́n ò fi mí sílẹ̀ fi mí lẹ́yìn ìdájọ́ ìtọ́rọ̀ yìí mi. àti ló ṣe gbọ́dọ̀. mo fi ọlá ọ̀rẹ́ bẹ̀ yín méjèèjì ẹ̀jẹ̀ ó tán síbẹ̀ ẹ̀jọ̀ mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín ẹ̀jẹ̀ ó tán síbẹ̀. arábìnrin ah, ah, ẹsẹ̀ tó bí mi gan o nígbà téèyàn adákẹ́ lọ gbárí bẹ́yẹn ẹ sì ti wá fi gbé ta ẹ̀lú ti kú ti kú kódà nígbà mìíràn ẹ máa jẹ́ kí àwa dókítà sọ tó bá ṣẹlẹ̀ fún yín kẹ́ tó máa fi gbé bẹ́ẹ̀ ta dájúdájú irúgbó bẹ́ẹ̀ ti máa fi gbé ọ̀pọ̀lọpọ̀ àti òtí ẹ ti máa gbé wọn sí. ẹ kódà ẹ má bínú dókítà ara bíi amọ ló ta mí ẹ jọ kí lè fẹ́ bá mi ṣe sọ̀rọ̀ Adénìkẹ́ báyìí láti àná ọmọ mi ò sọ̀rọ̀ kò lajú ẹ ṣàánú mi. ẹ arábìnrin ṣe rántí pé mo ti bá ẹ̀rẹ́ àti ọkọ rẹ sọ̀rọ̀ kan wípé kẹ́ ẹ lọ tẹsẹ̀ lé bọ̀rọ̀ yìí ṣé ẹni tí ọ̀rọ̀ bá ti fẹ́ ta kókó báyìí kò ṣẹ̀ṣẹ̀ nu kéèyàn tó ti ọ̀rọ̀ lé bọ̀ ọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ àwa dókítà kúkú ń gbìyànjú wọn tá a lè ṣe ṣùgbọ́n ẹ rí i pé lè fẹ́ ta kókó ni tọrọ lè bọ̀. ìrìn ẹ̀ náà ni baálé mi rìn lọ ẹni tí òfin tó ṣe ṣe yẹn òun ni wọ́n wà lọ. ẹ ti mọ àwọn tó fi nǹkan kan ṣe. àmọ́. ẹ ní láti ṣọ́ra o orí yeye ní mo gun èrò tí ọ̀sẹ̀ ń bẹ́ ń bẹ́ o ẹlòmíì tẹ́ rò pé òun ló ṣe nǹkan ó lè mọ jòun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má bàa tún dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀ o ẹ àdúrà mi ni pé olúwa fún lálàáfíà ẹ ti gbọ́. dókítà ó mà jọ pé ara adénìkẹ́ ti yá kò ṣe wọ́n ọ̀ràn mọ́ rárá. ara ti yá ó ti gbọ́ mi. àyíká ọmọ ẹlọ́pẹ̀ ni Thank you. Adéníkẹ́ ti gbádùn. Ẹ ṣàjà lọlé. Iléyá. Ilé ti yá. Iléyá iléyá. Wọlé wọlé ti bá fún ẹ. Kíni kíni kí Ìdájọ́ ẹ̀jọ̀ jọjọ. Ètò gẹ̀ẹ́ ẹ̀jọ̀ ó tó babaláwo ìtẹ̀sí fún mi tó ẹ̀fọ́ wọn mọ ọmọ yín èmi náà ò ṣe mọ́ bàbá Abíọ́dún ẹ̀jẹ̀ kẹ́mi tán máa lọ fẹ́ Bíọ́dún yín ẹ̀ṣẹ̀ fún ṣùgbọ́n bí ọdún èmi ò fẹ́ mi tẹ̀ fẹ́ rárá sọmọ rè bí ìbáṣọ tó tó tó yẹ pé ẹni ìtàn ló dẹ̀ kù fún báyìí ṣé a máa rí gbogbo ọ̀dọ̀ ọ̀dọ̀ náà rí ẹ jẹ́ àlọ́ bá tọmọ ẹ ẹ yẹ jẹ́ àlọ́ ńlá ẹ. lásán. ẹjọ arábìnrin kan ni abèrè tí wọ́n gbé wá sílé ìwòsàn yín rí. kí lorúkọ ẹ̀. Adéníkẹ́ Adénípa. Adénípa mò ń bọ̀. wà á ráàyè sí ọdẹ òpó mi èèyàn ṣẹ̀ṣẹ̀ kú ìtanilẹ́bẹ̀rẹ̀. Adéníkẹ́ ni ọmọ pupa kan báyìí. Adéníkẹ́ òun ni tó lárùn ọpọlọ ọmọ tó ya wèrè ah, ọlọ́run ẹ̀yẹ wọn lè ṣe wọn hàn yìí wọ́n fẹ́ dá gbogbo wa jẹ wọ́n fẹ́ dá ọ̀gá gan jẹ ọ̀gá wa wọ́n fẹ́ dá jẹ tán ọlọ́run ẹ̀yẹ wa ọ̀gá wọ́n ti sáàkẹ́. inú oúnjẹ tẹ́ ń sọ yìí. Ah, ìlú tí kò gbé èbó kò gbé èbó sẹ́ni tá a bá sọ pé ẹ máa rìn ni mọ́tò tí wọ́n fi gbé lọ ẹ rà pàdé ẹ. ẹ wo ẹ má dá wọn lóhùn wọ́n ti dá wọn sílẹ̀ láàrẹ̀ wọ́n ti lọ sílé. wọ́n dá sílẹ̀ ṣé ṣé o ti gbádùn ni. a ó ti gbádùn dáadáa tẹ́yìn gan bá rí ẹ ṣì mọ́ tẹ bá rí. àdúpẹ́ àjẹ́ ká ti máa lọ sílé wa ẹ máa lọ sí ẹ o kí ni máa ṣe ń sìn èmi ò bá mú àbáwá pé kí gbogbo àkójọ máa lọ sílé wọn báyìí. ẹ ẹ jọ ẹ èmi ò ní lè bá yín débẹ̀ ẹ máa ju èmi lọ fún mi. kí ló dé. mo fẹ́ yà lọ. àdúgbò fún ẹ ẹja máa lọ ní ọkọ. ẹ wọ́n ẹ má sì báyìí. èyí tó ń ṣe wájú ti yín lọ. ẹ yá ẹ ọ̀la tó ń bọ̀ ọ̀rọ̀ ẹ ṣe polú báyìí nù. gbogbo ẹ tó bá ti wá bilẹ̀ máa yọ lẹ́nu. ẹ máa ń wọ ọmọ tọ́sẹ̀ kẹgbẹ́gbẹ́ bíi búrẹ́dì ọ̀yọ́ yìí èmi lè ní ponú. láponú. nọ́ọ̀sì àwẹ̀gbò tọ́ga wa kọ̀wé òṣòṣò tó sọ ọ́ di nọ́ọ̀sì gidi rí ọ̀dà. ẹ ṣe ó wà lára yín. ti bébì rẹ láti oorun alẹ́ láti. kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ lọ kẹ lọ àbúrò rí ibi tẹ́ni ìtàn bá mi dé ẹni ìtàn ọmọ pínísì yẹn ọmọ pínísì yẹn ó sọ fún mi wípé òun ayé ọmọ mi wéèrè ó dẹ̀ ìyàwó èrè náà ṣùgbọ́n ojú ti tì báyìí tọrọ lọ́hùn jùlọ. ẹ̀gbọ́n mi mo fẹ́ mu dá yín lójú lénìí wípé ẹni ìtàn ò mọ ohun tó ń ṣe adénìkẹ́ o. kí ló rí. adénìkẹ́ àti ọmọkùnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ tí orúkọ ẹ̀ ń jẹ́ ìlọ̀rí ni wọ́n dìjọ mú lọ ẹ fetí sílẹ̀ dáadáa èmi àti rẹ la jẹ́ ẹlẹ́rìí àdéhùn tí wọ́n fẹ́ ṣe yìí àbí bẹ́ẹ̀ kọ́ Elédùmarè ló sì kẹta wa wọ́n ní nítorí bá ti dé kò gbọ́dọ̀ rọrùn mọ́ wà bọ̀ àdéhùn tí wọ́n fẹ́ ṣe yìí ní ìmùlẹ̀ ẹnikẹ́ni tó bá ti dára wọn yóò ya wèrè ni o wèrè pọ́nbélébé tí yóò mọ bùgì jẹ yóò lè bu orin jẹ kẹrin ònú sí dáadáa kọ́ bá mi tẹ̀ wọ́n nú dáadáa kó tó di pé àmúlẹ̀ fún wọn o. ẹ ṣe bàbá Ìlọrin Dénìkẹ́ àǹtí lóòótọ́ ẹ lẹ nífẹ̀ẹ́ ara yín adé ń bá yín gbà ládùúrà kí ọlọ́run má jẹ́ kẹ́ rí nǹkan tó máa kó sí yín láàrin ṣé dodo ni kẹ́ ń múlẹ̀ ni. ẹ wo àǹtí mi dénìkẹ́ tèmi yé mi mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe ẹ jẹ́ ká ṣe kínní ojú Ìlọrin ti le jù àti pé mo fẹ́ fira mi lọ́kàn balẹ̀ kí n tó mú lọ sọ́dọ̀ àwọn òbí mi ẹ jẹ́ àṣe. ń gbọ́ Ìlọrin. àǹtí tó bá jẹ́ pé nǹkan tó máa fi lọ́kàn balẹ̀ nìyẹn mo fara mọ́ ẹjẹ́ amúlẹ̀ àmọ́ ṣá mo mọ̀ pé mi ò ní dá nìkan. bàbá wọn ní nǹkan táwọn fẹ́ nìyẹn. àbọ̀ mi ní ìbọn náà ìbọn ìbọn ìbọn ìbọn bẹ̀sẹ̀ lórí aláwọ̀ orí ní ìpàlẹ̀ kan tó bá ṣe bí. ọ̀yá mú obì fi ọwọ́ ara ẹ̀ mú obì ọ̀yá gíjẹ́ ọ̀yá gbé fóònù náà kò gíjẹ́ ọ̀yá ẹ̀fọ́ ẹ̀nu kọ́sẹ́ ayé lẹ́nu. ẹnìkan kò gbọdọ̀ fira yín lẹ̀ o tí ẹnìkan bá ti lè fi rẹ̀ lẹ̀ tẹ́ fira yín lẹ̀ olùwọ́ ìyá wèrè ni o. Ah, ẹ̀dùnà kì í ṣe bíọ́dún ló ń jẹ́ ìlọ̀rí ni. ọ̀tọ̀ ni bíọ́dún ọ̀tọ̀ ni ìlọ̀rí àdéhùn tí ó yẹ láti ọ̀dọ̀ adẹ́nìkẹ́ òun ló fa sábà bí tí ó ṣe ṣùgbọ́n gbà tí mo wá rántí ìmùlẹ̀ tó wà láàrin òun àti ìlọ̀rí tí mo jẹ́ ẹlẹ́rìí sí bí mo ṣe gbọ́dọ̀ babaláwo tí wọ́n múlẹ̀ lọ́dọ̀ ẹ̀ mo sì gbàbẹ̀ lọ nìyẹn wípé bóyá bàbá rí nǹkan bá wà ṣe. ó dàbí pé a ti ríra rí àbí bóyá mo pàdé yín ta. tí mo tẹ̀lé àwọn àbúrò mi méjì wá síbi tó wà múlẹ̀. tó wà múlẹ̀. bàbá ó ti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. wọ́n ti dára wọn èyí àbúrò mi tó jóbìnrin orí ẹ̀ ti hospital ló wà báyìí. mbàdàn ti débí látànà tí ò bá ṣe ibi tí mo yà sí bàbá bẹ́ẹ̀ ṣe máa gbà mí mo sì ń sọ fún wọn pé kọ́ tẹ̀ wọ́n nú dáadáa kó tó di pé wọ́n ò múlẹ̀ yìí mo ní kọ́ bí wọ́n dáadáa torí pé kò lẹ́rọ̀ kò lẹ́rọ̀. bàbá ẹ jẹ́ olérò ẹ jọ̀ọ́ ẹ bá wa wérò ẹ jọ̀ọ́. ọ̀nà kan ló kù lọ́nà àbáyọ èyí ọmọkùnrin tẹ́ dalẹ̀ ẹ̀kọ́ mo lò wá. mo ti rí ìyẹn ó tójọ́ mẹ́ta. ẹ gbọ́dọ̀ wá rí àwárí lóbìnrin wà nǹkan oṣù sẹ́yìn tẹ́ ẹ bá fi lè báyìí kẹ́ ẹ mú ojú àwọn méjèèjì kojú àwọn méjèèjì kojú báyìí kọ́mọ ọwọ́ kan ọwọ́ lọ́sìgbà láti mọ fẹ́ra wọn padà yìí ló fi lè gbádùn. kìlọ̀ fún Adénìkẹ́ wípé bí kò bá mú àdéhùn ṣẹ ó ṣeé ṣe kí ohun tí ó ṣe kó tún padà o. Ah, mo dárùn Adénìkẹ́ bàbá Adénìkẹ́ ẹ ń wò mí ni. àmọ́ àná mi ìtìwọ́ ah, náà ṣe é kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ó ah, ah. ṣe láti mú ẹ adénìkẹ lọ sí irú ọ̀dọ̀ babaláwo yẹn máa lọ múlẹ̀ nígbà tó mọ orúlé tó ti jáde. ẹ má bínú èmi náà mọ̀ pé mo ní àṣìṣe níbẹ̀ yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ sọ èyí tó wà lẹ́yìn kó parí náà. gbogbo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi ni pípé ẹni ìtàn aláàánú mi ni nígbà tí mo mú omi tí wọ́n sọ pé ẹni ìtàn gbé fún àkànní mo wá rí i pé. atẹ́gùn tó wà láàrin ìjèjì ẹ rí wípé ẹ lọ múṣẹ́ o ẹ lọ múṣẹ́ o ìkọ̀kan nu yín kò níyàwó rẹ̀ ṣùgbọ́n ẹ rí wípé ẹ mú àdéhùn yín ṣẹ ó ṣe. dúró náà Adéníkẹ́ ìyẹn ni pé lóòótọ́ àti lódodo ìmúlẹ̀ wà láàrin rẹ àti Ìlọ̀rí. tó o tó wá mú májẹ̀mú ẹ̀ṣẹ̀ mọ́ Adéníkẹ́ kí ló dé ṣé tí a bá wá rí Ìlọ̀rí lénìí tó bá gbà ká parí ẹ̀ ṣé wàá jẹ́ kó tán wàá jẹ́ kó tán àánú mi ẹjọ ọ̀nà wo la lè gbà rí Ìlọ̀rí báyìí. kí gbogbo ọ̀rọ̀ ba lè lójútùú náà ni mo ṣe mú ìlọ̀rí wá ìlọ̀rí wà ń ta. ìlọ̀rí wà mí. ó wà ń ta. pé wọlé. Ah, Adélékè ẹ̀gbọ́n mi. ìlọ̀rí ọ̀rọ̀ tí ń níyànjú bọ̀ díẹ̀díẹ̀ o tó bá ti wọlé ní ti tó bá ti bẹ̀rẹ̀ sọ kó tọ́ síbẹ̀ o ṣó ti gbọ́ wọn pè é. èèyàn ṣe láti ṣe bẹ́ẹ̀ nígbà tó mọrú ilé tó ti jáde ayé. ìlọrí mi. ẹ ká sọ. lẹ arákùnrin ìrẹ́ni lọ́rí. bẹ́ẹ̀ni. lóòótọ́ ni ìmùlẹ̀ wà láàrin ìwà àtọmọ mi adénìkẹ́. bẹ́ẹ̀ni. kí ló wá dé tí ẹsẹ̀ ìmùlẹ̀ yín wá mì tẹ́ ẹ̀fẹ́ mú májẹ̀mú yín ṣẹ. ọwọ́ adénìkẹ́ ló ti wá ohun tó ń gbìyànjú àti sọ fún mi nísìnyí ni wípé ewúrẹ́ ò lóhùn ò ṣe ọmọ ìyá àgùntàn àgùntàn ló ní ìyá tòun òbí dúdú. bẹ́ẹ̀ni. ẹ ò dà bí a bá wá sọ ọ́ ta ní ká parí ẹ̀ ṣé wàá jẹ́ kó tán. a tán nù. adénìkẹ́ àdéhùn ni múlẹ̀ èèyàn gbọ́dọ̀ gbìyànjú kó máa mú májẹ̀mú ẹ̀ṣẹ̀ ọkọ ẹ̀ rèé wàá mú májẹ̀mú ẹ̀ṣẹ̀ lọ́ba ọkọ ẹ̀. adénìkẹ́ ọ̀ṣẹ̀ tí ì bá ṣe ọlọ́ àti yín tí mò ń wò jẹ́ sọ fún un wọ́n ti sì ọ́ lù tọ́mọ tí ní kọ́ wọ̀ bí jẹ́ wá wí fún ọ lẹ́nu wọn ọba àgbà tó ti lọ tó ṣe wèrè lọ́hùn mo ti torí rẹ̀ rè kọ́ ẹ̀sẹ̀ sẹ́yìn lé ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ mo kọ́ gidigbo tí ń la ọ gidi sẹ́yìn léjì ẹlẹ́ẹ̀kẹta bà mo ti kọ́ wọ́n tún fún wọn. Ah, bàbá ẹ eh, eh, eh, jọ ẹ ẹ dẹ́kun tíráì mi o ìyẹ̀dú mi wò. ẹ ní sùúrù. ẹ ẹ sà. èrè àti tani. èrè ẹjọ́ òní ni sà tó rẹ̀yàn wá ọ̀nà ọmọ wa ní nǹkan ta ni mo wò yìí ó lọ sí ó lè orógún orógún fọkàn balẹ̀. o ti ẹ̀ dàbẹ́ Abíọ́dún kọ́ yìí. àbẹ́ gbọ́ ìyá níkẹ́ Abíọ́dún rèé àbá Abíọ́dún kọ́ yìí. ilẹ̀ ó ti da báyìí àmọ́ wo ṣáájú ohun gbogbo mo fẹ́ rán ẹ sí ìyàwó ẹ Ẹnìtàn bá mi bẹ́ẹ̀ gidigidi bá mi sọ fún wípé a ti wá rí àrídájú wípé kò mọ nǹkan kan nípa àìsàn tó kọlu Adénìkẹ́ bá mi bẹ̀. wàyí ò ní tiẹ̀ o mọ tí mo fẹ́ kó ṣe fún mi màá fẹ́ kí o bá mi bu iyẹ̀pẹ̀ ilé ìdání kódà wo gbogbo àyíká ìkáàkiri torí mi ò ní fẹ́ kó tún padà wá bímọ ìgbàkúùgbà tí ayùn ilé yìí bá yún ẹ kó mú iyẹ̀pẹ̀ tó bu yẹn kó má yẹ̀ wò bàbá ṣé kò ní àlàyé ni. Ah, ah, mo ní sí sílẹ̀ ẹ sì jáwọ́ lórí ìdíje rẹ̀ kí ló dé náà mo lè ti ń bọ̀ ẹ fẹ́ gbọ́. lábìrì akọni lábìrì. akọni. ẹ akọni ọlálejò ọlálejò ẹ lọ rí ayé ń ta ẹ lọ rí ayé ń ta. bàbá ẹ ní sùúrù. láti bo ọlọ́pàá. bẹ́ẹ̀ni àwa mú ẹ láti dáhùn sí àwọn ìbéèrè kan ní àgọ́ wa. kí ni mo ṣe kí ló ṣe mo ní kí ló ṣe ẹni tó gbé pamọ́ ńkọ́ wo bí àbúrò mi ní ẹni ìtàn ó gbọ́ àbúrò tèmi ní ẹni ìtàn abẹ́ tipa. ẹ̀dọ́ sọ̀rọ̀ ẹni tọ́tí ìwà náà ọ̀tà tó yìn fa yìí ọ̀rọ̀ ẹni tọ́tí wá ẹ̀yà lágbo ẹni tọ́tà ẹni tọ́. mo rò bí ọ̀rẹ́ àwọn ọ̀tọ́ ló ń tó ní tó ní tó bá fẹ́. ẹ bẹ bàbá dédé. wo ẹyẹ ẹ dúró ẹjẹ ẹjẹ kí n bá ọ lọ ká lọ yanjú. ẹjẹ dúró ah, ẹjẹ ká lọ. ẹ ó ní kẹyìn ọ dúró. awù àtàn tilétilé torí ọmọ kan ni. Ah, ẹ dúró ẹ dúró ẹjẹ kí mi lọ bá ọ màmá ẹ dúró. Ah, gọ́rí ẹ dúró lé. ẹgbọ́n mi ọmọ eh, kí ni gbogbo ọmọ yìí. ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ lẹ ẹ kú jókòó. Hmm. ǹjẹ́ ọmọ dáadáa. Hmm. Hmm. bàbá Abíọ́dún ọ̀rọ̀ tọ́mọ ní tójú sú mi o látàlí àná tó ti lọ kò ì wálé. ṣé ẹ mọ̀ yìí pé àìwálé ẹ̀ náà ó jẹ́ ìyàlẹ́nu fún mi torí mi ò rí ìdí tí òfin ní wálé. ṣùgbọ́n àwa lọ ṣá. ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbórí odó mi nítorí náà àwọn àlọsílẹ Abíọ́dún ni. mi ò lọ ilé Abíọ́dún. nítorí kíni èmi ò ní dé ilé Abíọ́dún. ibo ni ká wá wa lọ o kò burú àwa lọ sí àgọ́ ọlọ́pàá. <laughs> ìyẹn dáa. ọ̀yá Yeah aládẹ̀dọ́ ìwọ máa rí àwọn. ẹni tán ibo ló ń bá tó da gbogbo aṣáájú ọ̀hún ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n mo la ti rí ẹja wọlé ohun sọ̀rọ̀ ah. Abíọ́dún mi kábọ̀ sọ̀rọ̀ fún mi ẹkúlé báwo má kiri o má kiri ara òpònú ayé àdá tí wọ́n bá lọ́pọlọ ni sẹ́nu ẹni ìtàn ló kù fún ẹ láti fẹ́ ọmọ tó bí ń ṣojú ẹ àbí máa ṣe wàá yìí ọ̀tí ìdí ẹyọ kan gbogbo wa àbí wàhálà bàlá wọn yẹn. báàmì ọ̀rọ̀ orí báyìí gbogbo mo ti ṣàlàyé fún tọmọrí náà nínú iṣẹ́ ìtún ní bọ́sì àti máa ké gbàgbàrẹ̀ fàyè kò rí bẹ́ẹ̀. Hmm. ọ̀rọ̀ tiẹ̀ ti dára Abíọ́dún ni ẹni ìtàn ni ẹni ìtàn. ṣé mo pè mí ní bàbá ẹ̀ o ò lókè mí náà lẹ́yìn ọ̀hún ṣé tòótọ́ ni ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin ìwà àti Bíọ́dún. bẹ́ẹ̀ni. Ah! Ah, ah, ṣe rí ẹnìkan ṣé òótọ́ ni ìwọ àti ibi ọdún jọ múlẹ̀. bẹ́ẹ̀ ni. ẹnìkan. àmọ́ ọ̀nà tá a gbà múlẹ̀ òun ni kò yé bọ̀dà bí ọdún. báwo ni. o ṣe. ìyàwó mi àtàtà. ìyàwó mi àtàtà. báwo ni ṣe dáadáa ni. àrùpẹ́. ẹ̀gbọ́n nǹkan. wọn ò mà sílẹ̀. Ah, ibo ló lọ mi ò mọ o ah! ṣé o sì. kò sí nǹkan kan ó fẹ́ bá mi lọ sọ́dọ̀ ẹnìkan ni tó ń bá mi wáṣẹ́ mi ò wá mọ̀ bóyá ó ti rí ìwé ìgbanisíṣẹ́ yẹn gbà àfi kí n dúró de o. ẹni ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Ah. ọ̀rọ̀ ṣẹlẹ̀ kò yẹ báyìí ọ̀rọ̀ ló lè dé ẹ̀sìn látìgbà tí mo ti jáde léwe àkàn mm, mi káàkiri ni ìdílé ọ̀dọ́ àná bí là ń bá kiri àdúrà tí mo kàn ń gbà fún lóyè ni pé <clears throat> nígbà tí wọ́n máa fi dàgbà kọ́lọ́ ń jẹ́ kí ìlú kó ti dàjú báyìí lọ. àmín o bọ́lá bíọ́dún hmm? mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. kí lèyẹn. ṣé lóòótọ́ lẹ fẹ́ fẹ́ mi àbí ẹkùn ń tàn mí. Ah, ah. <laughs> ẹni tán <laughs> ah, <laughs> ó ga o wàhálà wà o. ó dáa kó burú ọmọ kan ṣẹlẹ̀. Mm. sórí ìwọ ka ìwé ẹ tó bá ti ka ìwé ẹ tó dẹ fojú sí dáadáa kí ni mo wí ẹ máa fẹ́ ṣó ti gbọ́. ti gbọ́. Ah, ẹ dúró dè mí lọ. ẹ bọ̀. kò burú. ìyá o ìyá o mo kí yín ẹ kú oore ṣe ẹ kú ìrànlọ́wọ́ tí ẹ ṣe fún àwọn adarí wọn ẹ kú bí ẹ ti ń pa àwọn ẹni ibi lẹ́nu mọ́ àwọn ẹni òkùnkùn kí wọ́n lè jẹ́ kílé ayé rojú kílé ayé ráyè kílé ayé lè tùbà kí ó sì lè túṣẹ ìyá o mo wá dé báyìí o ẹ̀yin lẹ́ni kí n pè é nígbàkúgbà kí n béèrè ohun tí mo bá ń fẹ́. ẹni ìtàn ẹni ìtàn ẹni ọlọ́run dá ẹni ọlọ́run fẹ́ ẹni ọlọ́run sọ di ọmọ fún àpẹẹrẹ pàtàkì àti ẹ̀kọ́ tó yè koro tí ọmọ aráyé pè ní ẹni ìtàn ìtàn burúkú ò ní torí rẹ̀ ṣẹ o. àṣẹ ń tẹdùmarè. kí ló wáá fẹ́ báyìí o. ìyá o láti ọjọ́ tí mo ti dé ilé ayé yàtọ̀ sí àwọn òbí mi yàtọ̀ sí ẹ̀gbọ́n àti àbúrò mo ti wá rí ẹnìkan báyìí ní pàtó tí ó fẹ́ràn mi tí ó fẹ́ fẹ́ mi sílé gẹ́gẹ́ bí aya tí mo bá bàlágà tán tí mo di obìnrin. à ń gbọ́ ẹ. ìyá o gẹ́gẹ́ bẹ́yìn náà sì ti mọ ọ̀rọ̀ àwọn ènìyàn abìdíyàn ọ̀yàn pàápàá àwọn obìnrin àwọn olójú kòkòrò tí wọn kì í fọkọ ọlọ́kọ lọ́rùn sílẹ̀ mi ìfẹ́ kí wọ́n bá mi dégbò Abíọ́dún yìí o nítorí pé òun ni ó wù mí láti fẹ́ mo sì fẹ́ kí ẹ bá mi wá iṣẹ́ gidi fún un kí ó lè níláárí nílé ayé ẹ̀. ẹni ìtàn àlàyé rẹ̀ yé mi àmọ́ gẹ́gẹ́ bí ọgbọ́n ọ̀nù tèmi yẹn nítorí pé o ṣì kéré púpọ̀ sí ọjọ́ orí rẹ tí o bá dàgbà jù báyìí lọ tí o mọ ọ̀tún lọ́tún tí o mọ òsì lọ́sì tí o wá mọ kókó èyí tí ó yẹ kó dì ìgbà náà ni a tó mọ nǹkan tí a ṣe fún un ẹni tí oníkàwá iṣẹ́ fún Abíọ́dún á ní iṣẹ́ lọ́wọ́ á sì ní owó lọ́wọ́. ìyá ọ ẹ má rẹ̀ mí jẹ o nítorí nígbà tẹ́ rán mi wá sílé ayé láti wá ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe ẹ ò rí mi lọ́mọdé o nígbà tí mò ń ṣe ìwòsàn ọkàn fún àwọn ènìyàn àgbàlagbà ni mo jọ lójú yín ó wá di ọ̀rọ̀ ara mi báyìí ẹ lọ́mọdé ni mí ìyá o mo fẹ́ kí ẹ mú májẹ̀mú yín ṣẹ lórí àdéhùn wa. ẹni ìfọ̀ ìmọ̀ràn lásán ni èmi gbà ọ́ àmọ́ gẹ́gẹ́ bíi májẹ̀mú mi mo ṣetán láti mú ìlérí mi ṣẹ. náà ìwọ náà sì mú nínú rẹ pẹ̀lú ìmùlẹ̀ ni o ẹ ṣeun ẹ ṣe ìyá. ṣe <laughs> wà ní pé kí n má fẹ́ ìwọ tó ti mọ̀ mọ́ tọ́jú ráì mo <laughs> ṣe. ṣùgbọ́n báyìí iye ah, ti jẹ́ kó yé mi sìn pé ọmọdé ló ń ṣe mí nígbà náà tí mo fi ṣe ní nǹkan tí mo ṣe yẹn ṣùgbọ́n nísìnyí o mo yọ̀ǹda kí bọ̀dàbí ọdún lè fẹ́ ẹni tó bá wù wọ́n àmọ́ kí wọ́n má fẹ́ Adéníkẹ́ o nítorí pé egun eléegun ni. ẹni ìtàn ọ̀rọ̀ olómi tí ohun àṣẹlẹ̀ yìí kò yé mi báwo ló ṣe jẹ́. lóòótọ́ bàbá mi lẹ jẹ́ ṣùgbọ́n ọ̀nà tí abẹ́rẹ́ fi ju okùn díẹ̀ lọ ọ̀nà gbọ́ọ̀rọ̀ ni ẹ jẹ́ kí a fi yẹn sílẹ̀. Hmm. ẹ ṣe bàbá ẹ pẹ́ fún wa ọjọ́ yẹn á dalẹ̀ àmín ẹ sì wá jìnnà kẹ́ tó padà lẹ́yìn. àmín àmín àmín. lódodo èmi gan gbà yìí pé egun ilé egun ni adélèké nítorí pé ìyá àti bàbá tó bí ti jẹ́ kí n mọ̀ yìí pé ó ti ní ọkọ èmi náà dẹ̀ fojú rí báyìí nídìí ìlú yọ̀ǹda ẹ̀ láyé àti lọ́run ṣé wàá rí nǹkan kan wà nínú ọ̀rọ̀ ẹni ìtàn yìí tó ń ṣe mí ní kàyéfì nítorí pé mo rántí pé ìjọ tí mo bá ọmọdé sọ̀rọ̀ pé ó lè mà níṣẹ́ lọ́wọ́ ọjọ́ kejì ni wọ́n gbà mí sí ibi iṣẹ́ kò tún pẹ́ kò jìnnà ó ní bọ́dá bí ọdún wọn ò ní pẹ́ gbọ́kọ̀ fún yín níbi iṣẹ́ o bá tó di ọjọ́ kẹta wọn gbé òkúta ń mi nìyí ẹ mo rí wípé ẹnì ìtàn nífẹ̀ẹ́ mi gidi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò ṣùgbọ́n ṣe rí pẹ̀lú gbogbo nǹkan tí èmi rí sẹ́yìn tó ṣàlàyé irúfẹ́ tó ń ní sí nìyẹn mo ní sí bẹ́ẹ̀ tí tọmọdé bá ní bínú tí ẹ̀yin bàbá bá dẹ̀ fi àṣẹ sí kẹ́ ẹ̀ yọ̀ǹda ẹnì ìtàn fún mi kí n fẹ́ kí n fi ṣe àyà. níṣẹ́ mọ̀ pé wọ́n sọ pé tipátipá ni ṣògùn fífẹ́ wọn lọ́ya ẹ jọ ọdọ ẹ fún mi mo mọ̀ pé kàwé lọ́wọ́ màá dúró tó máa fi parí ìwé yunifásitì ẹ̀ ní agbára tó lọ. gbogbo ìtàn tó ń rí látẹ̀kọ́ ìwé wá já sí wípé kí ni àní mo fẹ́ kó o yọ̀ǹda ẹni ìtàn àbúrò yìí fún mi. Ah, ah kó lè mọ̀ ọ̀rẹ́ mi ní ẹlò tó fẹ́ sí máa gbàdọ̀ bá lẹ́bi láti ṣe é lọ́tẹ́. ó ní dídí dídí láti ìjọba rẹ̀. sọmọdé bí ọdún àbúrò wa lè léyìí kò ní ṣe é ṣe. ẹ máa gbà mí alábọ́rọ̀ máa ń dẹ́rù bọ̀ bí ọdún eléyìí ò ṣe é ṣe. tọmọrí bẹ́ẹ̀ sọ kí ló lè ṣe é ṣe kí ló gbó rírí ayé kí lè tí ò bọ́rí. èmi ló bí ẹ èmi ló bí ẹ lẹ́yìn bàbá àti ọ̀tọ̀ ọmọ tó bí tó bá fẹ́ra wọn kò sí kankan tó wà tó burú bẹ́ẹ̀ tó ti yẹ àyàfi tó bá jẹ́ pé ìkejì mi kò fẹ́ kí ọ̀rọ̀ kejì kó rí bẹ́ẹ̀. <laughs> èwo ni tèmi láti máa fọwọ́ sí mọ́ ẹ̀yin náà ti sọ ń sìn ẹ̀mí kò sí tójú òrí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá à ń sọ yìí tí ẹ bá sọ díẹ̀ ogun máa gbé wọ̀ <laughs> àkíyèsí tèmi ti ẹ̀ ṣe ni pé òwò tọ́wọ́rí torí tí ẹnu ìtọ̀ mi bá fẹ́ Abíọ́dún ẹ̀ ọkọ̀ balẹ̀ ni ilé ni ẹni ìtọ́ wà nìyẹn àbí òye ọ̀rọ̀ ti yé wọn. kó ṣe bẹ́ẹ̀. èwo ni tèmi láti máa rà fọwọ́ sí mọ́ ẹ̀yin náà ti sọ ń sìn ẹni kò sí tójú òrí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá à ń sọ yìí tí ẹ bá sọ díẹ̀ ogun máa gbé wọ̀ àkíyèsí tèmi tí ẹ ni pé òwò tọ́wọ́ torí tí ẹnu ìtọ̀ mi bá fẹ́ Abíọ́dún ẹ̀ ọkọ̀ balẹ̀ ni ilé ni ẹni ìtọ́ wà nìyẹn àbí òye orí ti yí wọn ẹ kí ni wọn rẹ tó ń gbórí èyí sí. kọ́lá kò fi àṣẹ sí. ìwọ ṣé o ṣe tán láti fẹ́ Abíọ́dún. bàbá mi kí lẹ tún béèrè kí wàá ní gbogbo wàhálà mi láti jọ yìí. ó ti tán. ibi tá a lọ la dé yìí kò sí kankan tá a lè ṣe ìwọ ṣóṣì bí máa fẹ́ mo yọ̀ǹda ẹ̀ fún ẹ ẹ ṣe àtúnyẹ̀wò.